الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أنا الله الله سبحانه وتعالى ترى صلاة هو نبوة محمد صلى الله عليه وسلم وفي الله على الله tí wọ́n bẹ pẹ̀lú àwọn sọ̀rọ̀ oṣù ọlọ́run ara lóṣù ọlọ́run náà tí wọ́n bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wá lọ́kùnrin wa àti lóbìnrin. aláàgẹ́ kan ti sọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala. anabuwa Muhammad sallallahu alayhi wa sallama gbogbo gbà tí bá ti rí oṣù Ramadan wọ́n fi gbólóhùn yìí ń máa fi pàdé àwọn sọ̀hábà ó máa sọ pé kọ́ni jẹ́ àkùn ṣáhàrùn mọ̀mọ́rakùn oṣù alálùbáríkà oṣù ramadan ó ti dé báyìí o à ń sọ fún oníkàlùkù wọn náà bẹ́ẹ̀ ó pé oṣù ramadan oṣù alálùbáríkà ó ti wọlé tọ̀ wá àdúrà wa tí a ti ń gbà láti di ọjọ́ mélòó kan yìí pé kọ́lọ́n kó bẹ́ẹ̀ ni wọ́n sí kó sọ wa tó sùn náà tó pa wá láyé tó pa wá láyé lára gbígbà àdúrà náà tó ti ṣẹlẹ̀ sí wa. àwọn abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala ọba tí ó ṣẹ̀mí wa di ìbẹ̀rẹ̀ Ramadan tọ́lọ́mọdé tí wọ́n gbà tán lẹ́yìn wa káwá ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ká ṣe láyé. ọlọ́lá hàwùlọ́wọ́lá kú wọ́tẹ́ ìlàdùnmọ́ ọmọdáàmì ń bọ́ ó ń bọ́ òdìdé náà nù eléyìí wọn kọ́ wáyé pé kúlù máa áàtì áàtì ọ̀kúlù máa yáàtì yáàtì gbogbo tó bá ní yóò dé náà ni yóò dé ìjọ kan náà ni yóò dé gẹ́gẹ́ bí ọmọdáàmì ṣe dé bá oníkálùkù wa eléyìí sì ti ń tọ́ka fún wa òfẹ́ ọlọ́run ọba àti àánú rẹ̀ léwa lórí tó ṣe wa kù láti ọmọbọ́nà láti ẹ̀ tó ti wá di àsìkò yìí kì í ṣe agbára wa kì í ṣe mímọ̀ ṣe wa kì í ṣe ìmánìta ní àgbé ìsìláàmù kan ṣe àbí súnà nàbí sàlọ́láhù alẹ́gbẹ̀ wọ́sálàm tí àpamọ́ àbíṣe olóore kan láṣẹ tẹ́nìkan òṣèlú ẹ̀ tọ́lá tó ṣe wa kù owó ọlọ́run ọba ní àánú ọlọ́run òun ló pín fún oníkàlùkù wa àánú náà àbẹ́lọ́run fọlọ́mọṣà lékún ẹ̀fún wa. Ah, Ramadan láti ẹ̀ sí ìsìn àríkòsípọ́dún kan báyìí. Odidi ọdún kan òun nìyí tí Ramadan láti àti Ramadan ilé yìí. Ah, orí ńlá ni Jàmá Mùsùlùmí, mélòó mélòó òun ni òjò tí ó ti rọ̀ sílẹ̀ ti pamọ́ mélòó mélòó òun ni ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ní dáadáa àti ní kókó náà àmì ìsìlámù tàbí súnú láti ẹ̀ka ọlọ́run kádàrà tí wọ́n di tí wọ́n di àsìkò yìí àwọn ọ̀dọ́ ọlọ́run gbogbo àwọn tí wọ́n ti lọ tí wọ́n jẹ́ mùsùlùmí tọ́lọ́ bá wa ṣàmójú kúrò fún wọn kó mọ́tò wọn ní ládàá ramadan ti ọdún yìí àwọn tí a ṣẹ́kù náà àbẹ́lá nǹkan kó lẹ́rẹ̀ ní wa kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ọ̀lọ́lá haúlọ́bàlá kò wọ́tà ọ̀làdùnlọ́ oṣù Ramadan ó jẹ́ kan nínú àwọn oṣù tí ń bẹ nínú àwọn oṣù ojú ọ̀run oṣù ojú ọ̀run méjì dání gbogbo bọ́lá ti sọ fún wa nínú al-Qur'an al ọlọ́ni inna iddata shuhur inda Allah 12 shahra sí kitabillah ọlọ́run ní ẹ̀rí oṣù méjìlá ló ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run samawati wal ard lima khalaqa samawati wal ard láti ibẹ̀ tí ọlọ́run ti pinlẹ̀ sánmà àti ilẹ̀ òun ló ti dáa kí oṣù máa jẹ́ méjìlá nínú ọdún kan níyàn àrùbá àtúntòrò mẹ́rin nínú àwọn oṣù méjèèjì láyìí wọ́n jẹ́ oṣù abẹ́ẹ̀wọ̀ tí a máa ń pè lóṣù abẹ́ẹ̀wọ̀ náà lẹ́tọ̀ọ́ ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ láti ṣe ń tọ́lọ́wọ́n ọba tó ṣe léèwọ̀ nínú àwọn oṣù náà oṣù mẹ́rin ni wọ́n arábìnrin sọlọ́mọ́ àwọn àlejò fẹ́lẹ́ oníṣẹ́lẹ́ fún mọ́tò yára. mẹ́ta nínú àwọn oṣù abe yìí wọ́n pọ̀wọ́ léra wọn. alákọ̀ọ́kọ́ zulqaada zulhijja àti muharram lẹ́yìn náà ni rọ́jàb rọ́jàb mudar rọ́jàb ni oṣù abẹ̀wò ẹlẹ́ẹ̀kẹrin. so mẹ́rin nínú àwọn oṣù ojú ọ̀rùn fún ìta oṣù mẹ́rin nínú ẹ̀ là ń pè ní oṣù tí ń bẹ nínú àwọn oṣù ojú ọ̀run so oṣù ẹlẹ́ẹ̀kẹsàn-án níbàámu tí ó ń ka ojú ọ̀run òun náà ni rọmọbọ́ọ̀nù oṣù rọmọbọ́ọ̀nù ni wọ́n máa pè é ó jẹ́ oṣù ńlá tí ń bẹ láàrin ṣàbán àti ṣàwàl ṣàwàl ní kẹwàá ṣàbán òun ní ìkẹjọ òun la lò tán ní tó fi di alẹ́ tèmi alẹ́ tó wà yìí a ti wà nínú oṣù ramadan báwọn òbí ẹ̀ ọlọ́ba aláṣùmọ̀hánà fún wọ́n ti alẹ́ ó fẹ́ ramadan ló fi kẹwàá wọn a máa tó ní ramadan látara kí ni látara wípé etí à ń pè ní nǹkan tó gbóná tó gbóná tó gbóná ọ̀họ̀ọ̀họ̀ bí ìgbà tí oòrùn bá gbóná gan tàbá gbé òrí síbẹ̀ yóò yọ ọ́ yóò yọ òrí tó di àbí kẹ̀kẹ́ tàbá gbé sínú òrùn ló sì yọ ojú wa máa pè ní ọ̀rọ̀mọ̀gbọ́n ojú máa ń yọ nǹkan torí ẹ̀ ọ̀rọ̀mọ̀gbọ́n oṣù tí í yọ ẹ̀ṣẹ̀ kúrò lára ẹni ní máa jẹ́ kí yẹn rí ìdáríjì ọlọ́run àmójúkúrò látọ̀dọ̀ ọlọ́run àti ìgbà tuntun bẹ́ẹ̀ ni ọlọ́run máa ń gba tuntun bẹ́ẹ̀ ni nínú oṣù ọ̀rọ̀mọ̀gbọ́n kò sí bó ṣe lè kí ẹ̀jẹ̀ èèyàn tó tóbi tó jẹ̀ máa oṣù ọ̀rọ̀mọ̀gbọ́n ni yóò sọ di pẹ̀sẹ́lẹ̀ fún mi kódà kí yẹn ya kí yẹn ya kó yẹ kàtàǹkìrì kó yà yàkúyà tó bá ṣe tán láti yí padà ọ̀rọ̀mọ̀gbọ́n ni máa ń jẹ́ kó rọrùn fún mi láti yí padà lọ́pọ̀ mọ́ pẹ̀lú Ramadan so oṣù náà òun náà ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun náà ni ó jẹ́ kó ṣojú ẹ̀mí oníkàlùkù wa àti níbi tí ẹ̀ tipẹ́tipẹ́ àwọn náà sì máa pàdé àsìkò yìí a fi àlámọ̀ ìlú ọlọ́mọ lọ́ni àti ọlọ́run ti gbà bẹ́ẹ̀ onígbà lára gbígbà àdúrà ni mọ́ni bọ́ ọlọ́run gbàdúrà rẹ̀ wọ́n náà bọ̀ bá gbàdúrà rẹ̀ ní òní di àsìkò yìí gbogbo ẹ̀ náà kọ́ lówó gbogbo ẹ̀ náà kọ́ lówó gbogbo ẹ̀ náà kọ́ ní ilé gbogbo ẹ̀ náà kọ́ ní gbogbo ẹ̀ náà kọ́ ní tá a máa ń lé jẹ̀mọ́ kíyàn ṣẹ̀mí kẹ́mi sì kú lára ẹni èyí wá ṣẹ̀mí lásán ẹ̀mí tó pé àlàáfíà kó wà lára ẹni orí ńlá ni o jẹ̀mọ́ orí ńlá ni o bá a ní sọ fọ́rọ̀ wọn dání bá wa láyé ìjàmọ́ ó bá wọn mí láyé àmọ́ kò bá wọn láyé wọn ẹ̀dá ọkùnrin níjọ̀mọ́ ọmọdé ní bá lọ́sùtù tó ń bẹ lórí ààrẹ tí kò bá láyé ni ọba aláyé náà ni àbẹ́ni rọmọdá ni bá ní ọgbà ẹ̀wọ̀n aláyé náà ni àmọ́ kò bá láàyè torí ẹ̀ ó bá wa láàyè wa ọlọ́run àdúpẹ́ òun àmọ́ lórí ọlọ́mọṣẹ́ àgbà ní ìjọsìn fún wa. bẹ̀rẹ̀ yìí kọ́ kọ́ kọ́ kọ́ ni ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ láti ká máa wá kẹ́kọ̀ọ́ nípa Ramadan àti ń kọ́ ọ láti bí oṣù bíi mélòó kan ọ̀nà àwọn àfáà dáadáa tí wọ́n wá létí ìntàmà àti ìntàmọ̀ wọ́n ti ń ṣàlàyé fún wa lórí ọ̀rọ̀ oṣù Ramadan bá ṣe ń bá a lò torí ẹ̀ kò sí ìrọ̀lẹ́ máa ní àtàkùn ah, àwọn kíni tí wọ́n máa ń bá wẹ̀ jẹ́ àwọn kíni wọ́n ń gbé ní kíni wọ́n gbọ́ ẹ̀ ló fẹ́ kọ́ lásìkò sí lẹ́yìn gbọ́ àfọládùn káyọ̀ lómi lẹ́nu náà so eléyìí náà ta fẹ́ ṣe lẹ́yìn náà nìyí atúfẹ́ rán ara wa létí lórí nǹkan tí a ti kọ́ tá a ti mọ̀ òun náà ni torí ẹ̀ kò dẹ́ pé nínú ẹ̀kọ́ òun náà ni ó wà fún wa. sábàdájú wípé oṣù yìí ó ní àwọn ẹ̀ṣà tá a lè bá àwọn oṣù mi oṣù méjìlá ní ń bẹ lọ́dún bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ bá ìṣàlàyé fúnra wa àmọ́ oṣù rọ̀mọ́dọ́nù ó ní àwọn ẹ̀ṣà tí àwọn oṣù yòókù míì tí wọn ò ní nínú ẹ̀ òun náà ni fọ́ọ̀mù rọmọdán ààwẹ̀ rọmọdán inú oṣù rọmọdán náà láti máa gbà yàmọ́ tí yóò bá yí lórí àbẹ́ni bá yí lórí yóò mọ̀ sọ pé ah ọmọdé àìsàn òun ti gbà láti dìgbẹ́mbà nǹkan ṣe nù àrùn ọpọlọ ń dà láàmú ọlọ́wọ́ sì ní gbà lọ́wọ́ rẹ̀ ah, dìgbẹ́mbà mo rí pé mo fún ìdàdà mo wá gbà bọ́sù inú rọmọdán lè ní láǹfààní àdúgbà wọn á gbà á lẹ ẹni mi nǹkan so ààwẹ̀ a pè ní ààwẹ̀ islam sọmọ islam ààwẹ̀ islam inú oṣù tá a wà ń bẹ yìí òun là máa ń gbà a sì máa ń pè ní ààwẹ̀ islam torí pé òpó islam márààrún òpó ẹlẹ́ẹ̀kẹrin òpólẹ̀ kẹrin òun ní ká tóbi àmọ́ wá ní òpólẹ̀ karùn ẹgbẹ́ ṣe wáyé nínú àdìsí abdullahi abdul muhammad rọ̀dúwẹ̀ allahu ta'ala anahuma onaguni al-islam ala khamsi shahadatu la ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu ó bẹ̀rẹ̀ sí ní kálọ̀ ó fi rọmọdánì gbẹ̀yìn níbò míì ó fi hajj gbẹ̀yìn níbò míì tòtòrí ẹ̀ nínú àwọn òpó ìsìláàmù òun ní àwẹ̀ rọmọdánì wà tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ni kì àbí tí n bá fẹ́ ni rárá àbí ìsádàáràn hmm. rọmọdán ló bẹ́lẹ̀ yìí wá lókùnbọ̀ tó bá ti jẹ́ mùsùlùmí rọmọdán jẹ́ ọ̀nà yẹn lé lórí torí ẹ̀ òun nìkan ni àwẹ̀ tọ́lọ̀ ń ṣe lọ́rọ̀ yẹn lé wa lórí látara pa jẹ́ mùsùlùmí gbogbo àwọn àwẹ̀ yòókù jama náà fìlà ní ọ̀rọ̀ yẹn ní ọlọ́run lábọ̀ wa lọ́rùn àfọwọ́fà ni máa jẹ́ kí ààwẹ̀ kan nínú ìsìláàmù kó di fi ọ̀ràn yàn léyàn lórí láì ṣe fi ọmọ mọ́ni àfọwọ́fà gbogbo àwọn yòókù àfọwọ́fà ni o ìkọjá àlà ni o bí ẹni tó wó sùsùn tó ń fi ẹ̀yà kan nínú ẹ̀yà ara ìyàwó rẹ̀ tó fi wé kan nínú àwọn obìnrin tó lọ́n ṣe léwọ̀ fún. wọ́n ní à ah, ìyàwó mi máa tó bàbá ń ṣeré báyìí etí ẹ̀ máa ń dàbí etí máa mi. ọ̀yàwó mi á tàbá ń ṣeré báyìí ta ń bẹ̀ lórí ibùsùn kódà ẹsẹ̀ ẹ máa ń ju ẹsẹ̀ ọmọ mi ọmọ rẹ̀ lóbìnrin á ó tàn òun ó ti rí ibi rí o jẹ̀mọ́ kò ní pé nínú ìsìlámù gbólóhùn ni gbólóhùn tí yẹn fi ń kọ ìyàwó nù tí yẹn fi ń kọ ìyàwó pé mi fẹ́ mọ́ àmọ́ lọ́n ṣàánú wa torí pé nígbà míì ìfẹ́ ẹbú ó lè tì wá lọ ọbẹ̀ nígbà míì táfẹ́ lérò àwọn gbólóhùn máa ọlọ́wọ́n nítọ̀ láti bẹ̀rẹ̀ bá ti sọ gbólóhùn ni ìyàwó yìí ti dè wọ́n fún yín ẹ̀gbọ́dọ̀ súnmọ́ wọ́n yẹ gbọ́dọ̀ súnmọ́ ara yín àmọ́ tó bá wù yín kẹ́ ẹ sì jọ ṣeré lọ́kọláya papọ̀ ìwọ bá lé ilé tó sọ gbólóhùn yẹn wàá wá ṣe ìtanràn ó wọ ẹrú tí ó túlẹ̀ tó bá lágbára eléyìí ó gbàwé oṣù méjì léra wọn bá ń kọ́ gbòdì tó bá lágbára eléyìí ó wà bọ́ aláìní ọgọ́ta sixty ó bọ̀ wọn kò tó láǹfààní àti sọ wípé ó sùnmọ́ ìyàwó rẹ̀ ẹ dákun àwọ̀ ẹni tó jọ ọ̀ràn yẹ̀yẹ́ nìyí ṣé ọlọ́run ló làbọ̀ lọ́rùn ni òun ló làbọ̀ rẹ̀ lọ́rùn àrọ́jú náà ni ìkọjá àlà ni apá kan nù bẹ́ẹ̀ náà ni ẹni tó wọ ọkọ̀ tó ṣàfàkóṣà ló pààyàn láì gbà lérò pé o fẹ́ pa ẹni yẹn o bá lásìdẹ́ǹtì àbẹ́ni tó mọ blójà ó mọ kàràté ṣe ló bá fi kan fún ló fi gbáyàn níkùn tó ń tàn bá kú kò sí láti àti pẹ́ẹ́nì kò mọ́ wọn pa. ẹni dáná ó sì ti gba ẹ̀mí tó dá sí pé ẹ̀mí ni àwọn ìdílé ìdílé kan ló fi jáde torí ẹ̀ ìtanràn rẹ̀ ọ̀nà méjì nìyí á san owó ẹ̀bí fáwọn ìdílé owó ẹ̀bí yóò san owó owó ẹ̀bí ràkúnmí ọgọ́rùn-ún òun yóò kó lọ lé wọn àbí iye tí owó rẹ̀ bá jẹ́ <laughs> yóò kó lọ lé wọn tọ títí àwọn mọ̀lẹ́bí nù ó wá kó tọlọ́hún títọ́lọ́hún tí ó wá sí òun ni kí ni àmì títí ó kú títí ó kú tọlọ́hún yóò wá wá ẹrú tí ó tí ó bá wá rí yóò wá gba oṣù méjì wọn láì tẹ̀lé gbàǹkọ̀ gbìn láti ní kí kúṣẹ́. torí náà eléyìí náà nìyí ààrẹ kí làá máa ń pè é àwẹ̀ ìtara òun ni ọ̀ràn yẹn ni àmọ́ ọlọ́run ò lábọ̀ wá lọ́rùn tá a bá kọ lu òfin ọlọ́run. tá a bá dáná ìrọ̀rùn wa torí ẹ̀ ìrọ̀rùn bẹ́ẹ̀ tó fi kúrò lẹ́yìn ó lè mọ́ bàrẹ̀ kan tó jọ́ ọ̀nà ìrìn tó fi rọmọdánù lọ. bá a sì rọmọdánù kí láà máa ń rọrẹ́ azuharu fún tí a máa gbà wẹ kọtùlù fún tí a máa gbà wẹ safarafulu yẹmínú fún nígbà tá a dáràn ṣùgbọ́n ramadan àwẹ̀ ọ̀ràn yẹmí lórí gbogbo mùsùlùmí tí ọlọ́run Allah subhanahu wa ta'ala tó ṣe lọ́rọ̀ yẹn léwa lórí torí pé òpó kan nínú òpó ìsìláàmù òun ni kí a gba àwẹ̀ ramadan torí ẹ̀ ọlọ́run ṣe lọ́rọ̀ yẹn léwa lórí ọlọ́run àgbọ̀dọ̀ mọ́ gbà á ọlọ́run nípa máa ń ṣe níbi àmì fún mi ṣàárọ̀ parí ẹ̀sùn ọlọ́run ẹni kẹ́ni tí oṣù rọmọdánù bá yọba nínú yín ó gbọ́dọ̀ gbà ó lọ́kùnrin wa lóbìnrin wa ó gbọ́dọ̀ gbà ẹni tí ó mú ọ tó òfin nígbà rọmọdánù yóò jẹ́ tó ní àlàyé sẹ́sìn gbà wọlé. bẹ́ẹ̀ ni lórí dání ni owó lè bá wa gbà nù. ní gbogbo oṣù ní tó kiri ìrìnàjò owó dá padà lẹ́yìn oṣù rọ̀mọ̀dán o jẹ́ aláàárẹ̀ kọ́lọ̀ kó mọ́ ní wa so owó dá padà nígbà bá ti gbádùn lẹ́yìn oṣù jẹ́ obìnrin tó gbàlejò ó gbàlejò ẹ̀jẹ̀ bleeding ẹ̀jẹ̀ àwọn méjèèjì ni wọn ò ní gba àwẹ̀ lásìkò tí wọ́n bá rí lẹ́yìn oṣù rọmọbọ́n àbójọ́ ọmọdé ọmọ kékeré tí ìbàlágà àwọn lẹ́yìn omi kì í ṣọ̀rọ̀ yàn lé wọn lórí sọmọgbà ọ̀dà bí wọn ti gbá tó wọn lẹ́sẹ̀ lọ́rùn wọn fi lẹ̀ so àwọn onídàpadà lẹ́yìn rọmọdọ́n wọn onídàpadà wọn onídàpadà nígbà tí wọn tó bàlágà wọn onídàpadà so ẹni ọlọ́run bá yọ ọ́lẹ̀ nínú ẹ̀ òun ló gba yíyọ ọ́lẹ̀ ẹni ọlọ́run bá yọ ọ́lẹ̀ nínú ẹ̀ jẹ̀mọ́ kò lè yọra rẹ̀ lẹ́wọ̀n so ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí lára ẹ̀ṣà tó ń bẹ nínú oṣù rọmọdán nìyí oṣù kan ní sáàgbà rẹ̀ fún ọlọ́run alhamdulilah ẹ̀rù gbogbo ilé ayé bó ṣe ń mítìtì látara oṣù rọmọdán throughout the whole world olóòdì ṣàlàyé láti sọ̀rọ̀ nípa rọmọdán sighting of the moon wọ́n wá oṣù wọ́n wá oṣù wọ́n wá oṣù gbogbo gbogbo every country láfíríkà ìdí nàìjíríà nìkan gbogbo orígun mẹ́rin ilé ayé òun ni àwọn kan rí tí wọ́n lé nù wọ́n á bẹ̀rẹ̀ lọ́la nínú wọn ní nàìjíríà nínú wọn ní nàìjíríà nínú wọn ní sudan nínú wọn ní saudi nínú wọn ní emirates nínú wọn ní jordan nínú wọn ní pakistan láwọn tó rúṣù lálẹ́ yìí nù ìdí nàìjíríà nìkan tóbi ní ìnìkọ́mọdé ti fún àwọn àwọn aláìsàn wà gbogbo ìdólórí lágídí ti tipátipá tí wọ́n ń kílèmù ìmọ̀ táwọn ẹni yóò mọ̀ wọ́n láwọn onímọ̀ ìjàmọ̀ ìjàjú ànábì lọ wọ́n ní gbogbo ilé ayé wọn lè rọ́ṣù ṣé bàbá rẹ ló lóṣù ni ẹ oṣù jẹ́ ó jẹ́ bọ́tù wọ́tà ẹ wọ́n ní gbogbo ilé ayé wọn lè rọ́ṣù tó gbóṣù nìyọ ní gbogbo ilé ayé ẹ wo ẹ wo ẹ ẹ ẹ ẹ wo kí ló dé pé confidence lórí lórí òdo wọ́n wà ignorantly confident ọmọ mi fún ọ lè rí oṣù rárá gbogbo ní ayé torí pé àwọn òwúlẹ̀ wá oṣù mọ́ gbogbo àwọn mòjúlò agége ń lè dáhùn dúró sí nìyẹn rárá ẹ má wá oṣù kò sí pé ẹnìkankan wá oṣù mọ́ kàlẹ́ndà ni ẹ gbélẹ̀ ètò kàlẹ́ndà bá ti mú kàkúlẹ́dà bá ti mú ni ẹ dákun nígbà náà bí sọ̀rọ̀ lọ́rùn àlẹ́ ìwọ̀sán láǹbẹ̀ láyé kí ní ìsọfún wa ànábì ìsọfún wa dámà wò sùn dánábì ìsọfún wa ní pé sùnmọ́ èrò yẹn ti yìí ànábì ní ẹbẹ̀rẹ̀ àwẹ̀ tẹ bá ti rí oṣù wà á fẹ́rọ èrò yẹn ti yìí ẹtúnu tẹ bá ti rí oṣù wà ní ọgbìyà ọgbìyà gúnmìyà gúnmìyà alẹ́ ìkan fàátùmẹ̀lú aṣáárọ̀ fàlàfínà yọmọ̀n tó bá fẹ́ kúrúkúrú yes dàmí àwò àwà àlèmọ́rí àwà kààyọ̀ kan fún tó pé ọgbọ̀n very simple instruction alábi fún wa ìtọ̀nà tó lálàáfíà ni ṣùgbọ́n àwọn àwọn kan dé wọ́n ní àwọn kìnnì kan astronomical calculation òun ni wọ́n ní kò nídìí pé òun yẹn ń wókè mọ́ rárá ǹjẹ́ ẹ bá ti mú ẹ̀dá ti mú déètì kalẹ̀ jàmá irú islam wo ni eléyìí irú islam wo ni eléyìí torí ẹ̀ irú àwọn eléyìí ni wọ́n fẹ́ bẹ ẹ̀sìn rú ni àwọn kan ò rí àwọn kan ò ní rí ni àwọn tí wọ́n bá rí wọ́n á bẹ̀rẹ̀ àwọn tí ò rí jàmá àwọn náà ó padà rí títí wọn táwọn náà bẹ̀rẹ̀ àbí kí wọ́n ka oṣù tí wọ́n ń lò lọ́wọ́ ó pé ọgbọ̀n ojú bá ń lọ nǹkan méjì just two methods ló wà tá a fi ń bẹ̀rẹ̀ ramadan kò pé mẹ́ta kò pé mẹ́rin alákọ̀ọ́kọ́ òun náà ni rúyàtú alihilal rúyàtú alihilal yẹn ni pinlẹ̀ àwọn àfa àwọn òlàmẹ́ àfọ̀fọ̀ ha wọn ni yẹn ti bó tó dòkó lóṣù ramadan برؤية الهلال الأسود وبإكمال شعبان ثلاثين يوما بدلا so a máa wá oṣù a máa bẹ̀rẹ̀ Ramadan pẹ̀lú rírí rírí oṣù tó bá ti rí oṣù a bẹ̀rẹ̀ alábi sọ fún wa nìyẹn tá a bá wá rí ẹ̀hẹ́ a wà ká ṣàbán tó pé ọgbọ̀n ìyẹn ni plan b very simple gbogbo fákìdì rúlà ó fákìdì rúlà ó yẹn nìyí tákàtà bá nǹkan kúlẹ̀ ọgbọ̀n náà ni. nǹkan nínú wa ń sọ̀rọ̀ lẹ́nu sọ wípé wípé àmẹ́bí ní pákìlì ru nígbà nígbà nígbà jáde bá dé fẹ́ẹ́ a máa ṣe òǹdíwọ̀n àsopọ̀rú. dàjáde tí wá dé nísì àti wọ́n ṣe òǹdíwọ̀n àsìkò àwẹ̀ ni. subhanallah ẹ wọ àánú. ìgbà tí àlábì sọ pé ká ṣe fàkìdírù láà nípa àsìkò irun nígbà dàjáde bá dé àlábì sọ ìgbà ẹ̀ sì nìyí arábìnrin ọjọ́ àkọ́kọ́ rẹ̀ tí dàda àlùbá dé yàwó mọ́nù kàtánàtì yàwó mọ́nù kàtánàtì the first day tí dàda àlùbá dé yóò ọjọ́ èdè tí ó lò láàrin yín ọlọ́run fún lágbàdá pé yóò expand díẹ̀ tí òòrùn bá tóòrùn bá yọ kó tó lè wọ̀ lẹ́yìn oṣù méjìlá ni. Mm-hmm tóòrùn bá yọ ẹni pé láti àlùfáàjà rí tí tóòrùn ó fi wọ̀ twelve months ní kejì twenty four hours láti àgbòdà jáde twelve months ọ̀rọ̀ mú kàtánẹ́tì ó ní wà yàwó kàṣáárì ọjọ́ kejì tí ó tún lò pẹ̀lú wa kàṣáárì dédé oṣù kan ni ó lọ ní yàwó ka òṣùbọ̀rọ̀ ọjọ́ kẹta dédé ọ̀sẹ̀ kan ni ọjọ́ méje ni oníwà sáírò àyàmì yìí kà sáírò àyàmì kan àwọn ọjọ́ yòókù tí ó lò tó kò nílò tó fọ́sí gbèsè láyé lọ́jọ́ ìdáyé àwọn ọjọ́ yòókù nìyí yóò ṣe déédéé bá àti máa ọjọ́ twenty four hours òun ló dé. àwọn sàádọ́ wa bèrè pé yàrá sùn lọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba tó bá dé tó pé òòrùn gba odidi ọdún kan bó láti ra máa ṣe pẹ̀lú àsìkò inú aládùn ẹ géètì ẹ̀ ẹ̀wò ìjọba ká géètì ẹ̀ tó ní pé kò sí ní tí wọ́n rí oòrùn nìkan ní wọ́n sì ti lórí wọ́n kí ṣubú wọ́n ká sí wọ́n kí mọ́gírì wọ́n kí ṣáì lẹ́fídẹ̀. tó pé tremont wọ́n ṣe òdiwọ̀n rẹ̀ yẹn ni àwọn kan wá ń gbé wọ́n wá gbé ọ̀rọ̀ rọmọdánì sílẹ̀ <laughs> pé òdiwọ̀n làwọn máa ń ṣe ń tà wọn àwọn òwúlẹ̀ wá oṣù mọ́ ẹ dákun sọ̀rọ̀ tó ṣàánú torí ẹ̀ ìsọkúsọ òun ni ọ̀rọ̀ tí tí àwọn ẹni olè tí wọ́n sọ ààwẹ̀ oúnjẹ ní ọ̀la sultana mùsùlùmí olórí gbogbo mùsùlùmí nàìjíríà ó ti kéde pé wọ́n ti rí oṣù ní nàìjíríà ààwẹ̀ ń bẹ lọ́la wọn náà ah, ìdájì ká sámú àṣàmú náà fílà ní bó òfin lẹ́nu ó kì lọ́la mọ́wùlẹ̀ kanjú ebi wọ́n sì ìbànújẹ́ ọ̀la ń bẹ ọ̀tún là ń bẹ ìjọ mẹ́rin ń bẹ ẹ́ <laughs> ìwọ ló bá yí ló bá lóyún ìṣẹ̀méjì wọ́n ta mọ́ṣáláṣí o ẹ̀mọ́ sì kàn máa ń lójú àìmọ́ à ẹ bá máa ṣe gbọ́dọ̀ àwọn ẹgbẹ́ lákàtà bá lè kí máa ń dá nílẹ̀ nígbà máa bọ̀ ìran ṣùgbọ́n ò lè. so àìká sábùsì lọ́la gbogbo dáadáa òdúrọ́lá wọn òtọ̀ọ̀tọ̀ nílá dáa wọn torí ẹ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó ṣe àwẹ̀ Ramadan ó ṣe ní ọ̀ràn èèyàn ní gbogbo mùsùlùmí lórí lórí àtúntò bí ẹni tí kìí ṣe mùsùlùmí kèfèrí bóyá christian àbí jew tó bá gba ìsìláàmù ní lálẹ́ tá a wà yìí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí tó bá gba ìsìláàmù á jẹ bẹ̀rẹ̀ lọ́la ni o á jọ gbani èyí tó bá gbígbà ìsìláàmù tiẹ̀ ní àárọ̀ ọ̀la ní ìtàn bí aago mẹ́wàá láàárọ̀ ọ̀la jama mùsùlùmí ni a ti káàbọ̀ mọ̀tàbábí ọmọ ìyá wa ìzákùnmùlá àkìlá wa tọ̀ àmọ́ òun nìyí kò lè gbà wẹ̀ mọ́ lọ́la torípé àsìkò tá a máa ń bẹ̀rẹ̀ ìròyìn kọ́ oṣù kọjá òun ti bẹ́ẹ̀ òní jẹ òní mu òun náà. wọn kò dájú àjọmọ̀ gbà àjọmọ̀ gbà àwọn kan kò dájú láti ọjọ́ pé pọ́sù rọmọdán nílé tó bá dẹ̀yìn rọmọdán kò ní san gbèsè kẹta. àmọ́ tún la àjọ àjọ bẹ̀rẹ̀ ni àmọ̀ gbà lọ báwọn kò sí ní gbèsè kẹta lọ́rùn tí ó ṣe. so eléyìí nínú àwọn àkíyèsí onami yìí so oṣù rọmọdán àwẹ̀ rẹ̀ kìí ṣe àwẹ̀ tí yẹn máa ń lúgọ kìí ṣe àwẹ̀ táwọn máa ń dọ́ọ̀jì kìí ṣe àwẹ̀ táwọn máa ń fi pamọ́ mo ní ọ́sà gbogbo ọdọọdún ló mọ ní ọ́sà ń bí ẹ ẹ àìmọye gbà sí ní olófi oúnjẹ ńlẹ̀ tó jẹ tó bá wà lẹ́nu jẹ́ wọ́n tara rẹ̀ àwẹ̀ eléyìí kìí ṣe àwẹ̀ tí n bá fẹ́ ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ làwọn obìnrin náà wọ́n á bẹ̀rù ọlọ́run ẹlòmíì wà lé ọkọ ní twenty twenty years níjó ti tẹ̀lé ọkọ níjọ́ náà ló ti gbàwé rọ̀mọ̀dánì bẹ̀yìn bí ó lè yóò mọ̀tọ́nà yóò mọ̀tọ́nà yóò mọ̀ lóyún ẹ̀yọ́ gbà wẹ́ni mọ̀ lóyún ẹ̀ gbà wẹ́ni mọ̀ tọ̀nà. wa oyún níní kò kọ́ ní wa ká má gbà wẹ̀ à ń tọ́mọ lọ́wọ́ kò ní ká má kéé ṣe wọ̀ fún ọ láti gbà wẹ̀ ó gbà pẹ̀lú oyún wàá gbà pẹ̀lú ìtọ́mọ tó bá dá sí wípé gbígbà yẹn nìyí pẹ̀lú oyún àti ìtọ́mọ nìyí ó wá fẹ́ múnira wá ẹ̀hẹ́ wàá wá fílẹ̀ ó fílẹ̀ tó bá wù ọ́ kó fẹ́ dá padà lẹ́yìn rọ̀ọ̀dán kó dá padà tó bá sì wọ̀ pé o fẹ́ bọ́ aláìní rọ́pò ni bọ́ aláìní rọ́pò wọn ní dèdè oúnjẹ ìjó kankan àjẹyó ní dèdè ọjọ́ tó bá fi gbà wẹ̀ so káwọn obìnrin káwọn náà ká má tara wa ká má tara wa ẹlòmíì àní à ah, ẹ láti ẹ̀ mo parọ́ pé mo ní ọ́tà nínú àtọ́lọ́bí ìbáyọ ok chronic ok oníkú mọ́tàlá rẹ̀ ẹ́ ọmọ ènìyàn bàlìlìsánà rẹ̀ nẹ́fì ìbàsírọ̀ ọmọ tó jẹ́ ọmọ tó jẹ́ mọ́tàlá rẹ̀ ẹlẹ́gbẹ́ jẹ́ ní à ah, ẹgbẹ́ jẹ́ mùsùlùmí náà ààrẹ mọ́ ah, ní afam ààrẹ

láti yọ orí orí ọrìn lábẹ́ ọ̀rẹ́. Thank you ọba sọ kùránì kalẹ̀ sí inú oṣù ọ̀gbọ̀n rẹ̀ ni ìyẹn ní òrùlé lẹ́tọ̀ọ́ kọ́dọ̀ ní òrùlé lè ní kùránì gbogbo ilẹ̀ ọjọ́ sí ọ̀rùn bá ní ìlú tó ń

ọdẹ àmọ́ ìpé àṣí àwọn ìyá wa mọ̀mọ́ tààtàrà wọn jáde wọ́n á gba ọlá tó pọ̀ ju bàbá wa lọ á ṣe àǹfààní tó pọ̀ fún ìyá wa ju bàbá wa lọ lára ẹ̀kọ́ tó kùnrin á lè mú wá fún wa nù tó bá kọ́lé kan fún bàbá rẹ̀ mẹ́ta ló pọ̀ fún ìyá rẹ̀ tó gbọ́dọ̀ lé ìwọ̀n ẹ̀gbọ́n nílẹ̀ yorùbá bàbá nìkan là máa ń tọ́jú àjọjú ìyá tọ́wọ́ ti fún bàbá nìkan fún ọba yìí wọ́n máa ń tèmi ń kọ́ ẹ̀ ọkọ̀ yìí máa rí ọkọ̀ yìí máa rí torí ẹ̀ lọ́mọ́ rẹ̀ ẹ̀rẹ̀ ló yá fún bàbá rẹ̀ ẹ̀rẹ̀ ló yá fún ìyá rẹ̀ àbí abẹ́gbọ́rí ẹ̀rẹ̀ lé náà ní òru ààrùn náà wọ́n làwọn yàrá gbọ́ òde ẹ̀ nígbà bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ fún ọjọ́ ìdà fún bàbá yìí àmọ́ ìsìláàmù jẹ́ kó yọ ẹgbẹ́ màmá wa ọlá bàtàbàtà mẹ́ta láti fún wọn látò sí ọlá bàtàbàtà ẹyẹ ọkọ fún bàbá wa. ẹ̀mọ́ o ti wà nílẹ̀ ìsìláàmù nìyẹn o bí kò rárá ṣe fún wa nìyẹn léyìí tí ò rí bẹ́ẹ̀ ní gbogbo ìran àṣà gbogbo ìwé ayé ẹ̀ lè bá tí mo sọ ìyá ẹ̀ lè bá. ìyẹn tó bá jẹ fún ìyá ní kankan nílẹ̀ yorùbá àṣà wa tá a bá nílẹ̀ yorùbá ò ní pé àwọn ìyá wọn ò ní pín nínú ogún ọkọ wọn láti máa ń pè ní ìdígi ìdígi ni kò sí àkàn tó ní special ìpín nínú ogún ọkọ ẹ̀ tí ó jẹ bẹ́ẹ̀ ni nílẹ̀ yorùbá yìí ó yé wa dáadáa tọkọ bá kú tó yẹ ayẹyẹ wa bímọ mẹ́wàá ọmọ mẹ́wàá àti màmá ìdígi kan náà ni wọ́n sọ nínú irun ìyàwó bàbá ìyàwó kejì òun òbí mọ́ rárá ìdí ìkejì déédéé tán fún ìdí igi kan wọ́n kò ní ìkejì onápè ní orí òdún tó bá padà sọ́wọ́ alùpùpù hánì aláhùn akọbàrọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run nínú ìmọ̀nà ọlọ́run tọ́lọ́run fi ṣe márùn-ún fún gbogbo ayé gbogbo ọmọ nìyẹn tọkọ bá kú tọkọ ẹ bá ní ọmọ ó bí ọmọ sáyé jẹ̀máà ìyàwó àwọn ìyàwó tó filẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ sí ìdá kan ìdá kan ìdá mẹ́jọ nínú property nínú estate òkú òun tó filẹ̀ wọ́n á gba one over eight àwọn ìyàwó àwọn ọmọ ọgbàní tí wọ́n o tọmọkùnrin ọ̀tọ̀ tọmọbìnrin ọ̀tọ̀ bó ṣe wà ní bàbá gan ọ̀tọ̀ ìyá gan ọ̀tọ̀ bó ṣe wà ní ìsìlámù nìyẹn tọ tó bá dá sí pé ẹni tó kú ọkọ tó kú kò ní ọmọ rárá rárá ìyẹn ni kò ní ọmọ yálà sí ìyàwó ilé dípò àbí ìyàwó tó fẹ́ tó dípò kò tiẹ̀ lọ́mọ ni àwọn ìyàwó gba ìdá kan ìdá mẹ́rin ìdá kan ìdá mẹ́rin kì í sọ̀rọ̀ orí òjò orí ọrùn òjò ọrùn ojú èdè etí ìpàkọ́ pàkọ́ àpẹẹrẹ nìyẹn lẹ́sìn mọ̀ pé alukur'ani húdà lè nà ìmọ̀nà ni fún ọmọ nìyẹn torí ẹ̀ bẹ́ẹ̀ la fẹ́ sọ ọjà mọ́ ọ̀rọ̀ ogún lélẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wíìd ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ business ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ international policy economic foundation gbogbo ẹ̀ pátá ó ń bẹ́ẹ̀ náà kò hàn mí kẹ́lí ọlọ́ọ̀fẹ́rin húdà lè nẹ́ẹ̀sì ọlọ́ọ̀ni ìmọ̀nà ni wọ́n bá yìí náà sọ̀rọ̀ nílẹ̀ lóòdà wà ní kòròkòrò ọlọ́ọ̀ni ẹ̀rí alukùrhánì yìí owó ọlọ́run gbé kalẹ̀ kó mọ́ ẹ sí àlàyé láàrin òdodo àti irọ́ ní tó tọ́ àti tí ò tọ́ á máa mọ̀ láti mọ̀ mọ̀ pé ilé ah, irọ́ lélẹ̀ ilé ìtòdà ìyàbúrò buru ilé ìdáadáa ni ilé yìí ò dáa ilé yìí dáa ó kùránì ó lẹ́kọ̀ọ́ mọ̀ mọ̀ bẹ́ẹ̀. ilé ìmọ̀ mùsùlùmí ewu táyé lọ nípìn táyé lọ ìran ọmọ nìyàn méjì ni tí ó bá jẹ́ ọkùnrin yóò dóbìn ẹ̀rì tí ó bá jẹ́ ọkùnrin yóò ni bó ṣe wà láwọn tó ń lo ìròrí ayé ọkùnrin ti ń di obìnrin obìnrin ń di ọkùnrin ọkùnrin ń fẹ́ ọkùnrin obìnrin ń fẹ́ obìnrin ní oṣù tó lọ́lọ́ ní ilẹ̀ december nílùú europe yíbò yíbò ni wọ́n àwọn nigerian yíbò méjì báyìí wọ́n sì múra wọn lọ chọ́ọ̀chì ọkùnrin méjì wọ́n lọ fẹ́ra wọn pásọ̀ tuntun wọn papọ̀ abẹ́ ní kaba eléyìí ò sínú alukùránì kò sínú ọ̀rọ̀ ọlọ́run kò sínú islam ẹ́ ọkùnrin máa fẹ́ ọkùnrin gómìnir máa fẹ́ obìnrin rárá ọkùnrin ní máa fẹ́ obìnrin obìnrin máa fẹ́ ọkùnrin títí kùránì sọ nìyẹn. wọ́n wọ́n ní ayé àti yìí wọ́n nínú àwọn àmì tó tọ́ka lórí bíbẹ̀ wọn ọlọ́run agbára wọn ọlọ́run ẹ̀tọ́ ìjọsìn fọ́lọ́ nìkan àníkálàkọ́lá kóbìnrin afúnṣe fún màjúwájà ọlọ́run ọlọ́run ọba dá fún yín irú èèyàn bí yín kó jẹ́ ìyàwó yín kó jọ́kọ yín torí ẹ̀ o lè sọ pé ah èmi ọkùnrin mi ìróbìnrin tí mo lè fẹ́ rárá àbí mi obìnrin mi ìlọ́kùnrin tí mo lè fẹ́ torí ẹ̀ ọkùnrin máa fẹ́ ọkùnrin tó máa fẹ́ obìnrin eléyìí oṣù nínú ìṣúná tó ẹ gbé bí bàbá ti ṣe bàbá rẹ fẹ́ ọ̀rẹ́ rẹ ni o wáyé kí àbóbìnrin fẹ́ obìnrin ṣùgbọ́n eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba ilé ayé máa ń gbé kalẹ̀ láwùjọ ọmọnìyàn lẹ́nu òun láyé fi rí bó ṣe rí jẹ̀mọ́ torí ẹ̀ ló dá sí pé ẹ bá wáyé lẹ́nu bí ìbá ṣe pé ìjọba Trump lamẹ́ríkà tó tún débẹ̀ òun ló bẹ́gilé ló bẹ́gilé owó ọmọdé ìran méjì lọ ọkùnrin obìnrin lòun mọ̀ ẹ̀ rí pé bó ṣe burú fún trump tó orí ilé tún pé láàrin yẹn pé à mélòó àti mélòó mọ owó mọ owó mọ owó mọ mẹfìlẹ kò mọ mẹfìlẹ olóhùn ò mọ eléyìí o ìyí tó fà á nìyẹn táwọn ọmọ nàìjíríà wa kọ̀ọ̀kan tí wọ́n sọra obìnrin tó sọ̀rọ̀ ẹ̀dọ́kùnrin ọkùnrin tó ń sọ̀rọ̀ ẹ̀dọ́bìnrin ẹ̀rí pẹ̀lú wọn ẹ̀rí wọn lọlé wòó wọn ní tó ti lọ ní wọ́n lọ gbowó mẹ́rin torí ìwà bàjẹ́ ó gbówó lórí nípì sotori de eléyìí à ń sọ lẹ́yìn fún wa pé alukurani dọ́là wọn bá sọ̀kalẹ̀ fún wa ká tara ẹ̀rí ìmọ̀ náà kurani náà òun náà ni ọlọ́run sọ̀kalẹ̀ ní oṣù rọmọdọ́n òun ni gbèsè ayé mùsùlùmí ti yàtọ̀ sí gbèsè ayé ẹni tí kì í ṣe mùsùlùmí ìmọ̀nà ní alukurani bẹ́ẹ̀ ni bákan náà nínú lórí ẹ̀jẹ̀ pé nínú rọmọdọ́n a máa alukurani dáadáa ká gbìyànjú ká máa kà kíkà méjì sí ní kùránì ní má ṣe ní téèkì rẹ̀ ká máa kà ní ara sí bá a ṣe nígbà máa tọ́ ọ̀hún alhamdulillah rabbil alamin arrahmani rahim ẹ̀hẹ́ kíkà kan nù ara fi kan ẹ̀sán mẹ́wàá ló mọ̀ ń bà lórí ẹ̀. lẹ́ẹ̀kejì òun náà ni ká ka kùránì ká gbọ́n tí kùránì wí kí ló ń bá wa sọ àlàyé ò ló ń ṣe fún wa ìmọ̀nà ní bẹ́ẹ̀ náà kùránì sí wa eléyìí ni bí a bá jẹ́ àfáà tó mọ kéwú tó lè tú kéwú bó o bá ti ń ka kìrọ́ánì lárúbáwá yóò mọ ọmọ túmọ̀ tó ń kà àmọ́ àwọn tó mọ̀ túmọ̀ ó mọ̀ lọ́wọ́ àfi o ti tìyẹ ó ti rọ́pò ka alukurani ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ ní ti rọ́pò ẹ̀ torí bá a bá ti ń tọ́ tí sí kiri ìta gbangba ni ìpínlẹ̀ ni orí ṣoṣo níjà ni lára ẹ̀ nìyẹn tá a lè lò fún nìyẹn àmọ́ wò ó àmọ́ gbọ́ wà sí a lè balẹ̀ ṣàǹfààní eléyìí nínú àwọn òwúrẹ́ tí bẹ́ẹ̀ ní oṣù ramadan òun náà nìyẹn lé nínú oṣù ramadan àbẹ́gbẹ́wà muhammad sallallahu alayhi wa sallam oníkàmọ̀ pé oṣù ramadan ọ̀nà ìdájá ramadan tí ramadan bá dé tó bá wọlé orí fún ti hajj abuwa jannah àwọn ilẹ̀kùn alùjánà mẹ́jẹ̀ẹ̀jọ ó ní wọ́n ṣì wọ́n lẹ̀ ọlọ́run ó ṣì wọ́n lẹ̀ wọ́n lè kọ́ sí abúwábù náà àwọn ilẹ̀kùn iná méjèèje wọ́n tẹ̀rí wọ́n tì wọ́n pa lẹ́yìn náà wọ́n sùn sílẹ̀ fi ṣe rápìn àwọn agbódegbà ṣètọ́n wọ́n sùn wọ́n mọ́lẹ̀ orílẹ̀ nínú ìtumọ̀ rẹ̀ òun náà ni pé iṣẹ́ oore ó rọrùn láti ṣe fún nínú oṣù rọmọdán bọ́ọ̀lì ìjọba kò síbi tó rí ọmọ tó lè kó ga tó kó le tó àwọn èèyàn máa ń nígbìyànjú láti ṣe ara ẹ̀ lélẹ̀ dáadé yìí abẹ́rẹ́ ìjọba kò sí tó mú wa sáfi pọ̀ lórí wá sí rọmọdán ti wọlé yìí bí ẹ bá gbé wá sí kalẹ̀ nígbà bí jẹta àbí last week sunday kan ti kalẹ̀ báyìí ah ọ̀la ni monday á lọ ibi iṣẹ́ àbí ọ̀la sáré ọ̀la wẹ́ẹ̀dì àbí á lọ ibi iṣẹ́ àní ráyè àmọ́ ẹ̀mí wípé a ti wà nínú oṣù Ramadan jẹ̀mọ́ ó sì rọ̀ wá lọ́rùn láti jókòó níwà. torí ẹlẹ́bìrẹ́ lónìí níbi tí ó rọrùn dé kò sí gbogbo gbogbo ọgbọ̀n ọjọ́ àbí mọ́kàndínlọ́rin ní ọgbọ̀n táàbí gba àwẹ̀ òní méjì wá sí kankan yóò mọ̀ lọ ni yóò mọ̀ rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ó sì lè mọ̀ rọ̀ lọ́rùn tó lọ́mọ̀dá ni tó dé yẹn ni wípé ìfaragbólẹ̀ àmọ́ ọrọ̀rùn àmọ́ ọrọ̀ ni lọ́rùn tí ọmọdé àgbàdé lára àmì wípé wọ́n sílẹ̀kùn àlùjẹ́nà lẹ́nu bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ ẹni kò lè wà àlùjẹ́nà iṣẹ́ ẹbí èyí fi hàn wà àlùjẹ́nà iṣẹ́ ẹrí ni tó bá rí bẹ́ẹ̀ iṣẹ́ ẹrí máa wá rọrùn nínú oṣù rọmọdánì ìgbà mi lọ bẹ́ẹ̀ náà ni ká ná ká náwó ká nánú dúkìá wa ká bọ́ aláìní ẹ ẹni tí ò ní lọ́wọ́ mùsùlùmí ni kìrìsìtẹ́nì ni ó ń ṣẹ̀ṣe ni àjọ ń gbélé ni inú mọ̀lẹ́bí ló wà ni ará àdúgbò ni sáàbí wípé kò sówó lọ́wọ́ ẹ̀ kò sóúnjẹ tí ó jẹ jẹ̀mọ́ nínú ramadan pèsè oúnjẹ fún wọn bọ́lá bá pèsè fún wọn náà kò sówó lọ́wọ́ ẹ̀ pèsè fún wọn bọ́lá bá pèsè fún ẹ̀ jẹ̀mọ́ fún àtúntò mọ́ ọ̀rọ̀ ẹnu nímọ̀ràn àmọ́ náà àmọ́ náà ọ̀rọ̀ ẹnu àmọ́ fáwọn yẹn nímọ̀ràn àmọ́ fún wọn sákèèdí ramadan tààtà máa fi àsìkò wá sẹ́nu támọ́jù wa sọ mùsùlùmí ẹgbẹ́ wa tó ń bá wẹ̀ ẹgbẹ́yànjú káwa ti kájá kó sínú lọ́dọ̀ wa káwa oúnjẹ sínú fọláwẹ̀ orí ńlá ni ó àdájú sọlọ lọ́hùn aléyìn wọ́sálà onímọ̀ fàkọ̀rọ̀ sọ ìmọ̀ olẹ́nikẹ́ni tó bá bọ́ aláwẹ̀ tó jẹun lọ́dọ̀ rẹ̀ tó fi sínú ó ní yóò gba dèdè ládàá tí ó gbà ó lẹ́yìn ládá tí wọ́n gbà pé ó bọ́ ó tún wá gba dèdè ládá tó ń gbòó gbà tí ó sì dé bó ṣe wọlé fún wọn. torí ẹ̀ tá a bá ń pè pé oúnjẹ ìṣínú ká máa rántí àwọn ọmọ ìyá wa tí wọn ò ní kódà àwọn tán ní gan-an rà ọ̀rẹ́ mi kò lè fẹ́ kó sí lọ́dọ̀ mi o ìyẹn máa ń pè èèyàn kó wá sí lọ́dọ̀ yìí kò sáburú bẹ́ẹ̀ kò sáburú kódà ilé gbòdìdí fámìlì ẹ wá sí ilé wa níjọ sunday náà ìbẹ́ẹ̀ lọ nígbà wá súnlé wá súnlé wa kò sáburú bẹ̀jẹ̀ mọ́ ni ò ní kó jẹ ilé tiẹ̀ kó dín ni ò sì ní kó wò rẹ̀ kó pọ̀ sí ṣètò ìdí máa ń dẹ́rù bá ní pé àbá ti ń lára yìí ìjọba yóò mọ̀ tán yóò mọ̀ tán arábìnrin máa ná kọsọ sọdọ kọtù mi máa nìkọ arábìnrin ẹgbọ́ o ọrẹ tẹ́ bá ń ta kò lè dín ọrọ̀ yín kù ẹ kí gbólóhùn yìí ó jókòó lórí ọkàn wa gbogbo àwọn mùsùlùmí torí ẹ̀ nínú Ramadan tá lo àǹfààní yẹn tá àfíìsì àwọn èèyàn tá ṣàánú àwọn èèyàn torí ẹ̀ òṣèlú kò sáà burú bẹ́ẹ̀ kí èèyàn fún ẹ̀ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún èyí kan ramadan tó àwọn kan tó dé wá níyà wọn ni wọn ń ta nǹkan ramadan kẹ́rì wà fún ni sáà bí gba nǹkan ramadan nìyí ẹgbẹ́ lómi kọ́ kó sànà ẹlòmíì ni òdì tí alẹ́ lòmíì ká ok ẹ̀rí òlóní kọ́ mọ́ fún ẹ̀ ní nǹkan ramadan ẹ̀rí òlóní kọ́ mọ́ fún ẹ̀ ìtànàbí sọ ní tahadu tahabu ẹfúnra yín lẹ́bùn yóò mọ̀ lẹ́kùn fẹ́ kò sígbà tá à lè fúnra lẹ́bùn kò sígbà tá à lè fúnra lẹ́bùn ṣùgbọ́n àwọn ọmọ ìpè àwọn àṣìṣọ́ ń bẹ ẹ bá bá fúnlẹ̀ lẹ́bùn ẹ̀bùn yẹn máa ń pàtàkì lọ́dọ̀ níta fún bí àsìkò míì lọ. ok mo ra bọ́tù wọ́tà mo náà ra tó bọ́tù wọ́tà ìpínlẹ̀ wà rẹ̀ yẹ̀ kan sí mo wá fún ọdún wọn náà ní pẹ́pẹ́pù náà ni ẹ gbogbo ní pàtàkì tó àwọn àgbẹ̀ àtúndó ah, fẹ́ ní òmùgọ̀ fún ẹ náà ni ní ah, ilé múdẹ́rẹ̀ kan lọ ẹ mú lọ́lẹ̀ ah, yóò dẹrù nígbà tí ó pàtàkì yóò padà wá gbà o ni pé ká ní ẹ̀bùn tó dá sí pé ẹ̀bùn tá a fún ẹni yìí yóò tún jẹ́ káwọn ká tó àpẹẹrẹ ẹ̀ ní ká jẹ́ kí aláwẹ̀ kó wá sínú ilé wa kó wá jẹ oúnjẹ sínú ilé wa ká dáná sí ẹ̀mọ́ náà títí wá àpẹẹrẹ ẹ̀ ní jẹ̀mọ́ bí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ìwọ nìkan ló gbà wẹ́ńjọ́ wo àmọ́ ládé èèyàn méjì ló gbà ládé tó fi jẹ́ méjì gbàwé ẹgbọ́ ẹni tí ó gbọ́ aláwẹ̀ tó sínú lọ́dọ̀ rẹ̀ tó fi lóúnjẹ sínú yóò gbà ládàá títí ẹ̀ lọ́jọ́ òun yóò tún wá gbà ládàá ọjọ́ míì àwa jẹ́ ọjọ́ méjì so olùgbàwẹ́jọ́ kan òun gba àwẹ̀ òun gba ládọ́ ọjọ́ méjì àwẹ̀ ọjọ́ kan ládọ́ ọjọ́ méjì ló mọ̀ gbà ẹ̀rí tó rere léyìí ìmọ̀ mùsùlùmí lára ẹ̀ náà òun náà ní pípẹ́ bẹ́ẹ̀ nígbà tá a máa ṣe mọ́tíláṣí tá a máa fi ran mọ́tíláṣí lọ́wọ́ àrùkù sí mọ́tíláṣí à ń tún nǹkan mọ́tíláṣí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àyè máa retí kán máa béèrè lọ́wọ́ wa ká tó mú jáde tó ti yé a lè ah fún mi ọmọdé jẹ́ ń gbé e báyìí lẹ̀ fún mọ́tíláṣí ládùúgbò mi mọ́tíláṣí mẹ́wàá ló ń bẹ́ẹ̀ mọ́tíláṣí mẹ́wàá òun ló ń bẹ́ẹ̀ ok tẹ́tẹ́ àti fún ọ ní one thousand tí ẹ fún ọ ní five hundred five hundred tó sì dáadáa ìjọ lágbára rẹ gbé nù five hundred ilé ilé ní five hundred ilé ní five hundred bó ní jù bẹ́ẹ̀ lọ ó lè rí epo fún wọn. àwọn tí olórí yẹn ni jama mùsùlùmí àìmọ fojú kéré rẹ nínú oṣù rọmọdán ó pàtàkì fún wa torí ẹ ló dájú pé iṣẹ́ olóore a máa rọni lọ́rùn láti ṣe bí iṣẹ́ ẹbí iṣẹ́ àìjà ìwà ìkà àbòsí ìtakòtò ọlọ́run a máa nira fúnni láti ṣe nínú oṣù rọ̀mọ́tọ́ bẹ́ẹ̀ ni kílódé ọlọ́bẹ̀rẹ̀jọ ọlọ́bẹ̀rẹ̀jọ nínú àwọn jẹ̀mọ́ rẹ̀ tàlóbìjọ tàlóbẹ̀rẹ̀jọ wàlébí ń pọ ọbẹ̀ jẹun ẹ bá ń mú oúnjẹ lọ́sàn-án àwẹ̀ wàá kọ́ wọ̀ tún wàá wò sí náà àwọn tó fẹ́ ta fún ẹgbẹ́ wọn wọ́n pé afa you no fast you no dey fast we no bíọ́ yíbo béèrè lọ́wọ́ rẹ̀ kẹ́lẹ̀ wọ́n pé iṣẹ́ ibi kò rọrùn nìyẹn o ẹ̀ tí èdè mùsùlùmí tó fẹ́ lóúnjẹ lọ́wọ́ rẹ̀ lọ́sàn-án rà afa you no dey fast àbí no mùsùlùmí ègé wọ́n kù sọ lọ́wọ́ tó bá jẹ́ gbàdá kò wá sọ <laughs> subhanallah bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pé yóò nira ókè ó jẹ́ tó wá ta fún ẹ náà wá gbọ́ abẹ́rẹ́ sí ní jẹ ìwọ gan kó o ṣe jẹ gan ó ní bẹ́ẹ̀ wòkè. wọ́n mọ̀ bí ẹni pé a àbá ṣe ọ̀rọ̀ ẹ̀yìn tí ó sì kankan. Ọ̀ṣọ́ wà ní ìrìnà ilé rẹ̀ gbá ní ìyàwó, ó wá lọ kíkẹ́ lọ gbọ́ ọbẹ̀, ó mọ̀ jẹun, àwọn ọmọ rẹ̀ mọ̀ ọgbọ́n nílò gbá ẹnu, abú ẹ̀gbà ọ̀rẹ́ ní ìlú bẹ́ẹ̀ àbí àpàdà tí bú ọlọ́run bí ó kàn wá o bí bá lè lè máa lọ ilé ìwẹ̀ <laughs> lọ́mọ yóò jẹjẹ ẹlẹ́ni mọ̀ rí bẹ̀ fà á kẹ́lẹ̀ mọ bí tí iṣẹ́ bí iṣẹ́ bí bó ṣe kódà kó rọrùn láti ṣe ìmọ̀ nira nínú oṣù rọ̀mọ̀tàn torí ẹ̀ ìjà àìjà àìbánijà tọ́másì tọ́wọ́ ń jà wọ́n bẹ́ẹ̀ ní gbẹ̀gbọ́n jà wọ́n bẹ́ẹ̀ bú wọ́n pa gbẹ̀gbọ̀n wọ́n pa kàngbọ̀n wọ́n máa fẹ́ tọ́ ọbẹ̀ lẹ́nu òwò náà mọ́ lanú lẹ̀ àlọ́bí sọ lórí mi pé olùwà ìgbà kẹ́rẹ̀ yà mú sọ ní àdínkù tó bá di ọjọ́ tó ní kálùkù yìí tẹ́ ẹ bá ń gba ẹ̀ fàlàyé sàn wàláyé jẹun kó mọ́ fàkàngbọ̀n kó sì máa ń wù àìmọ̀kan òyìnbó àtàwọn àwòkọ̀ tánàwó pẹ̀lú ẹ̀kọ́ ní fa ẹ̀ lẹ́nu ìjọba fẹ́ ó fẹ́ fẹ́ wàhálà pẹ̀lú rẹ̀ sọ̀rọ̀ fún ah mo ń gbáwẹ̀ ilé ẹ̀kọ́ ní báyọ̀ obìnrin ilé nínú kọ́pánì torí nǹkan tí ò tó nǹkan lóbìnrin máa ń jà sí ẹ́ ẹ ó ti tú ẹ mọ́ pariwo mọ́ kí ló dé ẹ aṣọ mi ló bá lẹ́ o aṣọ lórí wáyà obìnrin lè fa kàngbọ̀n lórí ẹ̀ torí ẹ̀ ẹ̀yin obìnrin mùsùlùmí inú oṣù rọmọdọ́ọ̀nù wọ́n bá tá aṣọ títù lé aṣọ rẹ tó ti gbẹ mọ́fàkàn gbà pé tó ṣàkíyèsí tó bá fẹ́ gún ẹ ya jìnnà sí torí pé ìwọ ní tó ń dáàbò bò ìwọ ní ipò tó wà lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́lọ́wọ́ wọ́n tọ́ yàn àwọn kan ò mọ̀ pé bóyá o gbà wẹ́ o àwọn ṣàyàfíìsì wọn ti dákù ṣẹ́kọ́ wọn sọ wọ́n àwọn kan wà ṣẹ́kọ́ wọn ti dákù wọ́n wà bá ọ wọ́n wà tọ́ a jà wọ́n wà tọ́ ọbẹ̀ lẹ́nu wọ́n mọ̀ pọ́n ronú rọmọdánì tó gbà torí pé kìí ṣe àìjẹ àìmu ẹ̀hẹ́ nìkan ní máa bá àwẹ̀ jẹ́ ìwà ìwà náà ń bẹ nínú tó máa bá àwẹ̀ jẹ́ títí máa awa tún àwẹ̀ ṣe torí ẹ̀ lànàbí jẹ́ zoro ẹnikẹ́ni tí ìbá fi ilẹ̀ fọ́ọ̀lọ̀ zoro ọ̀rọ̀ ọ̀bàjẹ́ ọ̀rọ̀ èké wọ̀nyí àwọn ọ̀bí àbí ìwà èké àbí ìwà àbàjẹ́. Àlétà ní láyé hájá tí àyà tó ṣe arábà wọ́tò àmà àìjá ìmú rẹ̀ nìyí kò tọ́dọ̀ ọlọ́run ọlọ́run rẹ̀ ní pé kò jọ́sùn fọ́nà. Torí ẹ̀ ọ̀rọ̀ èké ìwà èké àwọn kan wọ̀nyẹn nìyí a jìnà sí bá a bá ṣe ń gba rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni tàbá ń tajà àwọn àánú ọjà ẹ̀rẹ́ àfá àmọ́rìyẹ tẹ́lẹ̀sàn à 10,000 ní àwọn yóò tún ìjọba yà wọ́n pààrọ̀ ọ̀gbọ́n dandan kó sọ fún wáyé yà á sìn ayé báyà fún mi ah, dandan kó ní ká sọ yìí tá a àmọ́ nígbà tó ní bá fẹ́ sọ yìí tó rajà à ní tu àná báyà like na 9,800 àní àbáyà na 200 ní mẹ́hún rọ́ọ̀sì ni. one and twelve thousand mo o gbọ́dọ̀ sọ èèyàn àwẹ̀ náà a máa bàwẹ̀ jẹ́ o irọ́ a máa bàwẹ̀ jẹ́ irọ́ a máa bàwẹ̀ jẹ́ ká gbọ́ dáadáa a máa bàwẹ̀ jẹ́ torí ẹ̀ lọ́nà tá a máa ń ṣọ́ tá a máa dáàbò bò jáde yìí táwọn náà bá ti wá sí pé ó rọ̀ wá lọ́rùn dáadáa ó sọ̀rọ̀ wọn dáàbò òfòdá ni mú ṣe olóore ó mú rọrùn gbígbí òní bẹ́ẹ̀ ló mú iṣẹ́ ẹbí ó mú lé koko fún ni iṣẹ́ ibi bí máa ní ní lọ́rùn ó máa ń níyàn lára láti lè ṣe nígbà tá a bá ń gbà ọ̀rọ̀ lọ́wọ́ ni. bákan náà nínú ẹ̀ òun náà ni pé àwọn oníṣọ́lá tó tọrọ rè nínú ramadan àwọn ìrún alẹ́ tá a máa ń kí tá a máa ń kí lẹ́yìn iṣẹ́ ìmì àsìkò tó dáa ju tá a máa ń kí òun náà ni síwájú ká tó jẹ sáré nígbà bí aago bíi bí a bí aago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún àbọ̀ lásìkò tá a wà yìí àbágo márùn-ún gan sí nǹkan bíi aago márùn-ún àbọ̀ pọ̀ tó dáa nìyẹn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ọmọ ń kí lẹ́yìn sáyìn ni káàkiri ń dẹ̀ mọ́ ó lọ ńlá ju kájà kí àmọ́ tó bá ní bóyá a ní ìsì ẹ̀ a láǹfààní láti kí níjẹ̀mọ́ ẹ̀hẹ́n nígbà tábà kí ni ká jẹ́ kó súnmọ́ kò sàárì níbi ìdí nǹkan bí aago márùn sí aago márùn-ún so akitan àjẹ sàárì wa tó ti pẹ́ àjẹ títí tó fi dàsìkò tí wọ́n pè é èrò tàlẹ́ yìí nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní títà náà rí nípa ẹ̀yìn tuntun mẹ́tílá sílẹ̀ wọ́n kì í bò mí o ẹ̀yìn tẹ́ kí ah, nǹkan aṣáánú lọ́dún yìí ọdún èwú <laughs> aṣàmú wà ń ta tó kì í tó bá délé ní ìtàdé aago mẹ́rin wà àwọn ìyàwó rẹ ìyàwó kan ló ní àbí ìyàmọ́ rẹ ò lè pọ̀ ìwọ ìyàwó kan ọkọ kan ọmọ mélòó méjì àtààbọ̀ àbọ̀ ń sùn méjì yòókù náà náà ti di géńdé ẹ̀dọ̀ kíjà máa rárá fani kíyàn níyàwó dáadáa ni a níyàwó mẹ́rin wọ́n ti gbìmọ̀ fún wa dáadáa àwọn agan nìyí àtó mọ́tíláṣí nílé wa bàbá jí ta jí ta jí lóru tá à ń kírun ẹ mọ iye èèyàn tó ń bẹ ọlọ́wọ́n bá ní ẹ mọ iye ẹnu tó ń bẹ lọ́ọ̀nù oore tí ń bẹ ní ìgbéyàwó nù wọ́n tó sì ìgbéyàwó wọ́n ni kan náà lójì ẹnu kan náà lójì mọ́ sọ̀rọ̀ ẹ kó tó wá lẹ́sẹ̀ lọ́rùn àdúrà lòdù ní tètè gbà bẹ́ẹ̀ ni tó lẹ́sẹ̀ mọ́ nílẹ̀ àdúrà ni at least bọ́kọ bá dẹ́sẹ̀ bíyàwó bíyàwó kúrò bá lẹ́sẹ̀ lọ́rùn ẹ ọlọ́run a máa ti ju àjọ àyàwó a máa gbà tí ó sì ná tọkọ abẹ́rẹ́ gan náà bíyàwó sì lẹ́sẹ̀ lọ́rùn tọ̀ ẹ ọlọ́run lè gbàdúrà ìyàwó tí ó sì ọkọ tí ó sì ná ìyàwó abẹ́rẹ́ gan náà bẹ́ẹ̀ náà ni kan wá ní pé ọkọ kan ìyàwó mẹ́rin. àti ìgbẹ́ pé àwọn mẹ́rin àrùn yẹn nìyí àwọn mẹ́rin ni wọ́n ní nǹkan kan lára tọ́lọ́run fi gbàdúrà wọn bọ́lọ́run bá gbàdúrà ẹni kan ní òun yóò ràn wọn yòókù ẹ̀tọ́ àti pé wọ́n tún wá lọ́mọ bẹ́ẹ̀ ẹ ọkọ kan ìyàwó mẹ́rin ọmọ eighteen àdúrà ti gbà wọn máa yà àdúrà ti gbà èyí ká sọ ìkékeré o lórí ní gẹ́lẹ́ náà nìyẹn ìkékeré gẹ́lẹ́ òun bí àwọn bá ti ń tọrọ kó mọ̀ tọrọ ni àwọn ọmọ náà mọ̀ tọrọ ni àmọ́ wọn nìkan wọn nìkan yìí náà ò níyàwó wọn yà mọ̀ tọrọ ká mọ̀ gbọ́ kí ló fẹ́ tọrọ ọ fẹ́ tọrọ ọmọ ọmọ rẹ tọ́lọ̀ ń jẹ́ tọ́lọ̀ tó mọ̀ wí ńgbólóbí sí lára àǹfààní ìgbéyàwó òun nìyẹn jàmá mùsùlùmí níta sọ náà ni wípé ìrún aṣáámú sọláàtù tààrà wíkà gbìyànjú ká máa di ara àwọn ìmáàmù wa gbogbo ìmáàmù tí ó mọ̀ kí wọ́n ṣàánú fún wọn ẹ̀dá kọjá tẹ̀ díẹ̀ díẹ̀ bàbá ń bẹ láàrin àwọn èèyàn tán gbọ́ yé dáadáa bí títí wa tá à ń bẹ láàrin àwọn ìdọ́rọ̀ tó tọ̀ áá mọ̀ṣálá fúnra bí ẹ̀ bá ní èyí ó lo wákàtí kan gan gbogbo jẹ́ mọ̀ bínú ni tábà ń bẹ láàrin àwọn eléyìí àgbọ̀ a wákàtí méjì mẹ́ta mẹ́rin ìgbọ́dọ̀ wa ti ń bẹ ìdájọ́ ẹgbẹ́ ah, àwọn náà ń náà ni àgbàlagbà ń bẹ pẹ̀lú wa obìnrin ń bẹ arúgbó ń bẹ ọmọ kéèké náà ń bẹ ẹ àwọn tó lọ bí iṣẹ́ tó ti rí oníkálukú náà ń bẹ ẹ̀dá máa ṣe níwọ̀ntúnwọ̀nsí bàbá fi ogún ìṣẹ́jú fi jọmọ kò kéré jù bá lọ́gbọ̀n ìṣẹ́jú náà ní kò kéré jù tókìlẹ̀ torí pé ẹni tó wà wájú tí ń kírun fún ni bó bá ṣe ń kà bó ṣe ń kà bó ṣe ń kà òun èé mọ àsìkò tó ti lò àwọn tán dúró tí wọn ò ka nǹkan kan ju fásíà lọ àwọn àwọn ọmọ pé a ah, lè bẹ̀ ẹ̀rọ ìwà Muhammad sallallahu alaihi wa sallam ìgbà àmàmà àhàdókùn bẹ̀dà wàlẹ̀ yóò họ́pì tó ń kírun fáwọn ènìyàn ẹ̀ máa ṣe fífú yẹ wà ìmọ̀ fi wà rọ́ọ̀hìnkùn torí pé lára àwọn tó ń bẹ lẹ́yìn yìí àgbọ̀nyìn ẹni tó wík alikẹ́bíir àgbàlagbà àsọ̀rẹ́ ọmọdé bákan náà ọ̀sẹ̀ ìṣáájà ẹni tó fẹ́ bí abùkátà tó ní tó fẹ́ ṣe ẹ ó kàn ní ah wọ́n ti kírun èèyàn mọ́ kíláàsì ah tó tún mọ ọ́ yẹn kírun bá kírun tán ọ̀sẹ̀ lọ pàdé ẹni yẹn at least màá rówó gbà lọ́wọ́ rẹ̀ jàmá mọ́mù bá gbé bá kọ́ra ẹgbẹ́ ni ẹni yìí kò ní ṣàdá fún mọ́mù yóò máàkì mọ́ṣáláṣí yẹn kò ní gbé bẹ̀mọ̀ láíláí ìyẹn ní kó wá láàrin ìjẹ́jú márùn-ún àbárin ìjẹ́jú márùn-ún mélòó kan lọ́run bẹ́ẹ̀ bá níta àkọ́kọ́ mọ́mú ti lóun jẹ́jú níta àkọ́kọ́. ìtìjú ní òun ẹni yẹn dúró àbí ìmọ̀ọ́nì pé à wẹ́ wọ́n lọ́ba ní màá ìmọ̀ọ́nì ni torí ẹ̀ àwọn táwọn bá ń kírun fáwọn èèyàn a máa ń kọ̀sídà àwọn jẹ̀mọ́ tí wọ́n ń bẹ lẹ́yìn wa ó pàtàkì púpọ̀. bákan náà nínú ẹ̀ náà ni pé oṣù Ramadan parí yẹn nìyí oṣù yú ẹ̀ṣẹ̀ yú ẹ̀ṣẹ̀ ni tí ma pa ẹ̀ṣẹ̀ rẹ fún ni pàápàá jùlọ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ẹ̀ a máa ń pè kéékèèké ni tó túmọ̀ sí pé kò lè gbé ní wọn náà wàláì ọlọ́ni àbónà ni ọlọ́ni ẹ̀ẹ́rí kéékèèké tó fúyẹ́ wọ̀wọ̀ ìdánláyà bí bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ wọn tó tóbi ni. ọmọ ènìyàn sì ni wá ọmọ ènìyàn lórí kó mọ́ mi kò sẹ́ni tí wọ́n wò ní wọ́n wò gbẹ̀rẹ̀ tí gbẹ̀rẹ̀ ò ní rùn. Àlẹ́bà Mùhàmmad sallallahu alaihi wa sallam ní gbogbo ọmọdé pátá afẹnukọ ni wá afẹfẹ fún afarakọ ni wá ẹlẹ́ṣẹ̀ ni wá ẹrú ẹlẹ́ṣẹ̀ ni wá. Àkọ́rọ̀ kàtọ́ iná tọ̀bọ̀ àbò. Ṣùgbọ́n àwọn tó lórí nínú wa làwọn tó wọ́n tọrọ tútú bá ọmọ àtijẹ́ṣẹ̀. Torí ẹ̀ àǹfààní àti wá tuntun bá lọ sọ́dọ̀ ọlọ́run ó sílẹ̀ rẹpẹtẹ nínú Ramadan nínú ẹ̀ kò ní pé mọ̀nkọ́mọ́ àlélẹ́ta Ramadan anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní bá kírun ní òru Ramadan yẹn nínú aṣáánú nínú tarawí àbóṣeré kìámù lé àbóṣeré tahajud anábìnrin gbófàlá ọmọ takọ́dàmì ó ní gbogbo tó ti síwájú nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run ṣàmójúkúrò rẹ̀ ó dà náà lè sọ débi pé sọ̀rọ̀ lọ́wọ́ àṣọ́nà ó lẹ́nu bá ṣe sùúrù tí mọ́mù fi kírun tán àjọ kírun tán àjọ sálámà lè kúrò mọ́ṣáláṣí ni ó ní ọlọ́run ó pọ̀ fẹ́ni ẹ tó ti gbogbo òru ló ti kírun torí ẹ̀ màlá yóò sọ̀rọ̀ yìí kò sàgbáríkà ní fún wa kọ́lá kò sí ààwẹ̀ tá a rí ẹni yìí ààwẹ̀ ní àwọn ẹ̀kọ́ gẹ́gẹ́ bá a ti máa sọ ààwẹ̀ ní ẹ̀kọ́ ó ní májẹ̀mú yẹn májẹ̀mú ẹ̀ ó ń bẹ yẹn ni pé àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó ká tó kó sínú ààwẹ̀ tá a máa ti ìsìn mójútó mójútó nǹkan lọ alákọ̀ọ́kọ́ òun náà ni àníyàn. aniya ìyẹn ni èròǹgbà èròǹgbà èròǹgbà àwọn náà ń pè báwọn àdìsọ́kàn tó ń pè ní àníyàn nù ẹ̀rá níyàn o lórí facebook lẹ́nu mo wò ó lẹ́ni ẹni ẹ̀ ń bẹ́ẹ̀ ń lo ìbò sórí platform tó ń pè ní ikra àbí kìnnìkì ikra wọ́n sponsor ní alájà kìnnìkì ló sponsor na wáyé tù àníyàn rọmọdán ló sponsor na way to anna suma rọmọdánà àlàfínà yauman àwọn fìsà àtàwọn àìsíràn yauman ńlá máa mórí mọ́rọ́dá ṣèkídán ولم أسافر سفرا بعيدا تعبدا لله تعالى those sponsor mi sanwó ńlá ẹgbẹ́ ìmọ̀ sanwó bá ìmọ̀ kan torí ẹ̀ wọ́n bá ní àníyàn èdè náà wáyé tù gbogbo ẹ̀yin màmá bàbá ẹ̀yin bọ̀dá wa ẹ̀yin àbúrò wa tẹ́ ẹ̀ lọ lé kéwù ẹlòmíì torí ẹ̀ fàwẹ́lẹ̀ ẹ̀ gbàwẹ́ ní ìmọ̀ níyàwó ẹ̀mí ẹlòmíì torí ẹ̀ fi ìrúnlẹ̀ ó kínú ni gbàtí mi mà ni màníyàn jánábà ni ó màníyàn jánábà jẹ̀mọ́ ìdán pè ní àníyàn inú ọkàn ní bá gbé kéde kan tí àwọn fẹnu sọ torí ẹ àìsàn náà wẹ́ẹ́sì gbogbo náà wẹ́ẹ́sì yẹn ni lọ jùúlẹ̀ lọ jùúlẹ̀ àgbàlagbà ní ìdí ìṣàgídí pé kí ni àwọn bàbá wa níjà wọn ti máa ń dà fún wa mọ́tíláṣí nìyẹn agídí lásán lòdì agídí àìsàn ọ̀nà wẹ́ẹ̀tù tátó kínu àìsàn ọ̀nà wẹ́ẹ̀tù tátó gbàwẹ̀ àìsàn ọ̀nà wẹ́ẹ̀tù tátó wẹ jẹ́nàbà. tó o bá ti ń sọ lẹ́nu ìyẹn kì í ṣe àníyàn mọ́ àníyàn kọ́ lélẹ́yìn ọ̀rọ̀ lásánlásán ló ń sọ àníyàn inú ọkàn ní máa gbé kò dẹ̀ sí iṣẹ́ ọmọ ènìyàn ó ṣe táníyàn ò ní gbáwájú kì í ṣe àwẹ̀ nìkan ó kì í bí ìlàjọ́ kò sí ní báńgbọ́ wà sí. òun ẹgbẹ́ ìlọ́wọ́ rẹ ní o àwọn apàrí tán làwọn atúbá tá a máa ń dà ní ẹ̀dà ìlọlẹ̀ a máa ń dà ní lọ́wọ́ ẹ̀tì àná àwùdà ìlàbẹ́ sí ọlọ́mọ dà ní ẹ̀rọ padà sílẹ̀ ẹ̀mí ó jẹ́ bí wọ́n pọ̀ wálé ìgbé mi. tẹ́lẹ̀ kò bá dà káyìí ẹ́ kó tó wá sí ìgbà yà ní ẹ̀rọ àníyàn ló sì gbé wá síbí kódà ọlọ́run ló mà níyàn oníkálùkù bóyá lómi wá pàdé obìnrin kan ní pé àgbà mọ̀já yá pàdé ní tẹ̀síwọ́lá ọlọ́run ló mọ̀ àbí ọlọ́run ló mọ̀ bẹ́ẹ̀ lómi wá bá tí ìgbà wá ìtàn lẹ́nu yóò pọ̀ ọlọ́run ló mọ̀ bẹ́ẹ̀ lómi wá pé alhamdulilayi wọ́n ti lóṣù kálọ̀gbọ́n àti ìbẹ̀rẹ̀ àti ìbẹ̀rẹ̀ náà nìyẹn ọlọ́run ló mọ̀. kódà kéde tó ń sọ lẹ́nu lọ́wọ́ wò mẹ́la fẹ́ pé àníyàn tá a mọ̀ ń sọ lẹ́nu lọ́wọ́ ni gbogbo ẹjẹ́ lọ lè ju ẹ̀ẹ́dì gbanádà mi torí ìkú ilẹ̀ gan wú àmọ́ lọ́wọ́ yóò mọ ilá ọlọ́run mọ́ tí ń bẹ lọ́kàn yín àṣọláta ṣubúlì lillahi ta'ala àṣọláta ṣubúlì lọ́gbọ̀ ó kéwú kí ni túmọ̀ rẹ̀ á ní tó sọ̀tọ̀ kúsọ̀ ni àṣọláta ṣubúlì kí ni àṣọláta ṣubúlì àmọ́ lọ́wọ́ wo lé yìí ẹ dákùnrin àyàwó arúgbó tó wà lórí báyìí kéwò ni wọ́n mọ̀ ẹ ìyàwó arúgbó lójú báyìí àbáwọn bàbá wa náà tán náà wọ́n báyìí tẹ́lẹ̀ tó ń sọ yẹn lọ́lọ́run fẹ́ fi dé ẹlẹ́jọ́ ọlọ́run nígbà tó ń kí torí pé ó dára lójú yìí lójú ilẹ̀ máa ń rú. àmọ́ ìyẹn kọ́ lọ́wọ́ fi ìyẹn kọ́ náà ń pè láníyàn àníyàn ni tó gbé yín wá mọ́ṣáláṣí òkúrò lé ó lọ ọjà amukoko òkúrò lé ó lọ pákó òkúrò lé ó sólà tó mọ́rin. ìgbà kiri òkúrò lé òwò mọ́ṣáláṣí ó gbé àgé tí wàá fi kírun ó ṣàlùwàlá lẹ́yìn àlùwàlá ògbọ́n mọ́ṣáláṣí wọ́n sì ṣèkọ́ mọ̀ wọn náà dúró. Ah, ọ̀la tó mọ̀mù wá ti wá kọ̀ọ̀dún síwájú mọ̀mù wá ní aláàgbọ̀ ọ̀rẹ́ na òwò lọ́mú dàní ẹ̀rù fẹ́ kírun ó kì í gbà tó gé fẹ́ kírun. ìjọba ìdẹ́ka ìdẹ́ka ọlọ́run ọba yìí dáadáa tó bá lè jẹ ó ti dàníyàn tó bá jẹ tó jẹ ẹni tó fẹ́ àwẹ̀ gbà mo máa jẹ tààrí torí ẹ àníyàn ṣe nà wáìtù o èyí ṣe nà wáìtù bó ṣe wọlé fún wọn nǹkan pè ní àníyàn orin tó ń bẹ lórí ọkàn wa ìtọ́nú àwọn olàmá ìjọ́wọ́sí rahima allah ta'ala nínú tíra rẹ̀ tẹlifíṣọ̀ ìgbèlè ó ní nínú ọ̀nà tí ṣètọ́ ni máa fi ń jà àwọn èèyàn lérè iṣẹ́ ìjọsìn nínú ọ̀nà náà. Àṣẹ àwọn ọmọ ẹ̀rọ wọlé. Wọ́n ti sàkóso ẹ̀rọ náà. Àwọn sàbí. <laughs> Onínú ọ̀nà tí onínú ọ̀nà tí ṣètọ́ni máa ń jẹ àwọn èèyàn ní èrè ìjọsìn òun ni kó gbé fún wọn lẹ́mìí kan máa sọ náà wáyé sí. Ó nínú ẹ̀yìn. Pàtó ìgbà wọn parí ẹ̀. Wọ́n yẹn tó máa sọ náà wáyé sí ó ní mọ̀gá fálù ni. Mọ̀gá fálù àwọn oní tí wọ́n mọ̀ tùmọ̀ lẹ́yìn. Ẹ̀mọ́jà tún tó bá mọ dábàá láyà bàbá sọ yìí wọ́n ti kú sí ó lé ní ọgọ́rùn ọdún mẹ́ ó lé ní ọgọ́rùn ọdún mẹ́jọ tó kúrò láyé ó lé má sọ náà wẹ́ẹ́sì ó ní mùgá fánù mùgá fánù àwọn oníṣọ̀ tó mẹ́rin fún wa àmọ́ náà wọ́n ní ṣe wá ní mùgá fánù wọ́n á ní àpẹẹrẹ irú wọn ni wípé bí ẹni tí ó ti rí ọ̀rẹ́ rẹ̀ tipẹ́tipẹ́ ọ̀rẹ́ tíráàrù ọ̀rẹ́ wá dé wọ́n kí ọ̀rẹ́ rẹ̀ pé wọ́n lé lóhùn tán wá ilé ọ̀kan ah ọ̀rẹ́ mi ti fẹ́ nọ̀wé tù wọ́n ṣe àṣẹ nọ̀wé tù mo fẹ́ lọ pàdé ọ̀rẹ́ ẹ̀ ó jẹ́ ẹni pé ẹni ẹni mùgá <laughs> ṣé kò jọ kò sí táàfin táàmì táàmì yóò ní gbáwájú wàláì àti tí a bá jẹ́ wèrè lókun àbújọmọdé àbẹ́tọ́mẹ lójú ooru àwọn ẹ̀mẹ́ ìtàn ni wèrè láníyàn wèrè ọlọ́mọṣẹ wa bẹ́ẹ̀ ẹ̀ẹ́dọ́mẹ lójú ooru kò láníyàn torí ẹ̀ ẹ̀ẹ́dọ́mẹ lójú ooru tó darúgbá tó gbẹ létí má bàtẹ́ padà tòláàrí yóò gbọ́n wájú kò mọ́ tó ń ṣe tó bá kọlu ẹ kírètì ẹyin ẹ má nà á tó bá ti jí aláàjì ẹ káàbọ̀ ẹ ti jẹ gbèsè yóò sanwó àmọ́ àní nà padà ẹ tó ń bẹ lójú oorun kò lánìyàn ọmọ kéékèèrè kéékèèké tí ìbàlágà ń rọ ọmọ ọdún mẹ́ta méje wọn lánìyàn gangan wọn lánìyàn nígbà bá pọ́ọ̀sì wọn tó wá kí ni mọ́tíláṣí àwọn náà ṣeré ẹ dákun kí ni wọ́n ṣe kí ni wọ́n ṣe mana ni bó lè kú. bàbá mi ò mọ̀ tẹ̀lé kéèkì wákàtí mẹ́rin lóòótọ́ lẹ́kì o ó wà ní dájú ẹ̀ bó bá ti nà ọ́ rẹ̀ gbogbo wákàtí márùn àdúgbò kí ló dé tó ní gbogbo lé ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin ẹ kéèkì ọmọ ọdún méje torí ẹ ẹni àwọn eléyìí wọn àníyàn ò lánìyàn àníyàn ìjókòó lórí ọkàn tuntun wọn ìgbẹ́ bá dà wọ́n sí ni ìgbẹ́ bá dà wọ́n sí òun ni ọmọ yàrá kan ó ní òbá ti mu ẹ̀kọ́ báyìí fóun tó mú tán ló máa ń sùn ó wá mu ẹ̀kọ́ jọ kan sí ẹ̀ẹ́dẹ́gbẹ́sì níbi iṣẹ́ rẹ̀ ó wá wọ mọ́tò maitu ní kọ̀sìn ó sì bẹ̀ wọlé ó wọ mọ́tò maitu òpópó ó máa bọ́lẹ̀ ní máa tú ìjàmọ́ kẹ́lẹ̀ mọ̀ pé ẹni tó sùnkùn láti yàn òkòkò ló ti jí òkòkò ló ti jí màtó ti lọ́gbọ̀gbọ̀ ṣe pé everybody everybody jẹ́ àbí fún ẹni máa ń bí lágbọ́tọ̀ ó bọ́lẹ̀ jọ ọ́nà ah, ah, àbá bọ́lẹ̀ ah ìdí máa tú mọ́ lọ ah máa tú kẹ̀ òkòkò ló wà yìí ah. ẹjọ́ jẹ́ ìpadà à ń bèrè padà ó lajú wá ìlú ẹ̀ ó láníyàn márùn tó bá dé mẹ́sì yóò gbọ́ lẹ́mẹ́sì. so ọ̀rọ̀ àníyàn bó ṣe wà lákọsílẹ̀ gbogbo àwọn tíra nìyẹn àìsọ̀nà wáìtù ànábi gbogbo pátá àníyàn mọ́ gbàwájú kì í ṣe irun àwọn ẹnìkan á lọ bíṣẹ́ ni á dìde ni á jẹun ni lọ ni à ń lọ bì kan ní afẹ́wọ́nú ọkọ̀ ní afẹ́kọ́lẹ̀ ní kò tún táàtì táàtì ò ní gbáwájú. tó nídìí eléyìí kókó ọ̀rọ̀ ilé fún wa kò sì sí sílà kankan téèyàn lè mú kalẹ̀ tó sọ pé òkè o Imam Maliki ó kún náà wẹ́ẹ́ sì wà mẹ́ àbí mọ́mú sáfì àbáwọn fọ́nmù mẹ́rẹ̀ẹ́rin láti máa ti máa sọ̀rọ̀ ìwà mùsàlùmá sọ̀rọ̀ báwa ní ìsọ̀rọ̀ torí ẹ̀ tó máa ní ká láàníyàn ká tó ṣàwẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ó mọ ọbẹ̀ lórí ọkàn wa ìgbà àwẹ̀ ramadan mo sì mọ fún bẹ lórí gbogbo ọkàn àfi bèrè pé bẹ̀rẹ̀ wọn ti tẹ́tí róṣù ni tẹ́tí róṣù ni ẹni tó lòdì láti róṣù ni ẹni etí láníyàn alihamudulilayi ọ̀dẹ̀ ti róṣù báyìí lẹ́yìn. àmẹ́ni tí òun ti retí pé wọn ní róṣù ọlọ́run ò ní jẹ́ wọ́n rí ò ní jẹ́ wọ́n irú ẹni yẹn nìyí tọ tí ò bá mọ̀ títí tó fi di ìgbà tá a jẹ sàárì tó bá fi lè mọ̀ yóò bẹ̀rẹ̀ àwẹ̀ ó ti mọ̀ náà nù ká mọ̀ báwẹ̀ wà ń ta ká ẹ̀ àti mọ̀ pé àti lánìyàn nù àmọ́ tí yóò bá mú tí yóò bá mọ̀ wọ́n ti pe àsàlátù káyọ̀rọ̀ mi náà náà mi ó lé ní ẹ̀ṣọ́ wa mọ̀ yìí pé wọ́n ti róṣù ní alẹ́ àná àwọn ẹgbẹ́ òtí bọ́kùn sílẹ̀ bẹ́ẹ̀ ni tó sùn nísìnyí èèmọ́ wọn ti róṣù nígbà tí ó jì ó jí lágùn méjì àárọ̀ á òun ò láwẹ̀ wípé àníyàn gbọ́dọ̀ mọ wà lórí ọkàn wa wípé á gbà àwẹ̀ tó bá kó náà ti wá ní lẹ́nu pé tọ̀ ọ̀la àwẹ̀ ń bẹ lọ́la kó tó sùn lẹ́yìn mọ́gíríbì lẹ́yìn ṣáà ló sùn ni ó wá dago méje láàárọ̀ làwọn náà wọ́n padà lóṣù lálẹ́ àná òun tó ń gbọ́ òun náà láwẹ̀ anábìsọ̀rọ̀ máa wà àríwọ̀ fẹ́lẹ́ onímọ̀ lẹ́bi yorùbá yìí fi siyam ìlẹ́yìn kọ́bílẹ̀ nípàdé padà siyam là ẹnikẹ́ni tí ò bá fi àwẹ̀ nílẹ̀ síwájú kí àlùfáàjà àdékò tó là olóòtọ̀ nǹkan kò ní àwẹ̀. so kì í ṣe nàwẹ́tù tá a lọ sọ nàwẹ́tù a ní àsúmọ̀ rọmọdọ́nà tàlàfínà yawman aw tìsí àtàwá ìṣúná yawman ẹ̀ lámàmúrí ògbólé ìwé kò sílẹ̀ kìsìlá wà ní pàlọ́pàlọ́ wà kìsìlá ọkàn tàbí àmọ́ gbé oye pẹ̀lú sọ. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ètò jẹ́ ojúṣe àmójútó nínú àwẹ̀ òun náà ni pé ẹ̀rí àwẹ̀ àwẹ̀ lásìkò àwẹ̀ nígbà àwẹ̀ ni tí a sọ ìgbà tá a sọ ibi tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ àlùfáàjà rí tá a bá ti wọ́n náà àfọlá tó káyọ̀rọ̀ mi náà náà ó rù sábàtì wọn fún wọn ti ń pè ìrú ìrú àsìkò owó ẹlẹ́ẹ̀kejì ti wọlé àdànù jíjẹ mímu àti ìbálòpọ̀ àdànù ìdúró àti mímọ́ báwo lè jẹ́ ilé ìjẹ nínú àwọn tá a gbọ́dọ̀ ṣàkíyèsí dáadáa torí ẹ̀ tí wọ́n bá ti tá bá ń jẹ lọ́wọ́ tá a mú lọ́wọ́ àbá ń ṣeré lọ́wọ́ ni àbá gbọ́ tí wọ́n pèrò àbá fóònù wa lórí wípé ìrún ẹlẹ́ẹ̀kejì àsìkò rẹ̀ ti tó láti pè ẹ̀hẹ́ àwẹ̀ ńkọ́ láti bẹ̀rẹ̀ rẹ̀ nu. àmọ́ wa gbà lọ bẹ́ẹ̀ ọlọ́run tó máa tí mo sì yá má ìlàlẹ́ yìí àgbà lọ bẹ́ẹ̀ tóru ó fi wọ̀ àsìkò àfi ń gbàwẹ̀ nìyẹn. torí ẹ̀ ló bẹ́ẹ̀ sí pé tá a bá ń gbàwẹ̀ lọ́wọ́ àyè máa máa jẹun mọ́ máa máa jẹun o àyè jáwẹ̀ o ah, ẹ wo ìgbà jáwẹ̀ yìí jọ kí ló fẹ́ ṣẹlẹ̀ ìgbà mẹ́wàá ó ṣẹlẹ̀ ẹgbẹ̀rún ó ṣẹlẹ̀ tó bá já má já o àìjáwé àmọ́ gbà náà ni torí ẹ̀ bíyàn bá gbàgbé jẹun lọ́sàn-án àwẹ̀ ó ń tàn wú tọ̀ àwọn èrò bàjẹ́ tó ó gbàgbé jẹun ni àwọn èrò bàjẹ́ ó gbàgbé ó mumi àwọn èrò bàjẹ́ àbó tó gbàgbé gan báyàwó ẹ̀ láṣepọ̀ àwọn ẹni ẹ̀ ló bàjẹ́ irú ọ̀la nífi ọ̀la tó jẹ́ àwọn rọ̀mọ̀dán àkọ́kọ́ ẹlòmí ò máa ẹ mọ̀ ẹgbẹ́ àti ńlọ bí oṣù bí mọ́kànlá bọ̀ sẹ́yìn fáǹṣe tó ń wùwá ọjọ́ àkọ́kọ́ nìyí ẹlòmí ò ní mọ̀ yóò ti jẹ gbòkú yóò ti jẹ dúdú gbòkú tán kó momi lé ẹ láìláha ìlàláhù mo ti gbàgbé pátápátá omi yẹn kalẹ̀ gbọ́dọ̀ mú o torí bòkú tó jẹ́ yẹn ó wu ọlọ́run ọlọ́run fún ẹ̀jẹ̀ àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ tó ẹni bá gbàgbé tó jẹun ó gbàgbé ó mu àbítọ̀ ó di ẹgbàgbé náà ni ó kàn wáyé láti ọ́fíìsì ó sì báyàwó ẹ̀ bí ó bá lórí ibùsùn ló bá gorí ẹ̀ ló bá rántí pé ah inna lillahi ẹlẹ́yìn rọ̀jì fún àwẹ̀rẹ̀ ò bàjẹ́ toró gbàgbé yìí gbogbo tó bá máa ń bá àwẹ̀ jẹ́ tá a bá gbàgbé ṣe àwẹ̀ ò bàjẹ́. Súklẹ̀ Akẹ́kẹ̀ẹ́. Àbúta bá máa jẹ́, ẹni bá máa jẹun, ó ń tọ̀hún. Lẹ́yìn pé yóò tọrọ kí sí bá lọ́dọ̀ ọlọ́run sí ìrùkúrù láyé lórí ẹ̀, yóò dá ọ̀rọ̀ ọjọ́ padà lẹ́yìn oṣù Rọ̀mọ̀dán. Ẹni bá máa máa tó bá yàwó ẹ̀ láti pọ̀ lọ́sàn-án àwẹ̀, à, orígbó yìí o. Ó ń tọ̀hún yóò tọrọ kí sí bá lọ́dọ̀ ọlọ́run, ẹ̀yìn ilé, ẹlẹ́ẹ̀kejì yóò dá àwẹ̀ ọjọ́ òun yóò dá padà lẹ́yìn oṣù ramadan òní méjì ẹlẹ́ẹ̀kẹta yóò wá tú ẹkùn kúrò lọ́rùn ẹrú ó lè mọ́rin lẹ́yìn yóò wá gba àwọn oṣù méjì lẹ́yìn àwọn bá ń kọ́ gbìn tí ò gbọ́dọ̀ sílẹ̀ àti ní kí fókù jẹ́ tí ó máa lè bàwọ̀ yẹn nìyí yóò wá fún aláìní ọgọ́ta tó bá dá sí pé bó ṣe mọ̀ọ́mọ̀ láti pọ̀ yẹn náà nìyàwó náà finú fẹ́ dọ̀ juwọ́lẹ̀ fún àwọn méjì ni wọ́n jọ dára wọ́n sì jọ sí ọ̀rọ̀ wọn lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ tó yẹ pé ó jẹ́ ìyàwó ní pàṣẹ́yì ìyàwó free torí pé ìyàwó rẹ̀ kódà ìyàwó sunkún gan bóyá jẹ́ ìyàwó sunkún ìyàwó pariwo àmọ́ ò ní gbùgbà ọlọ́kùn sáà lónìí àwọn àfáà mi wà báwọn àwọn àfáà ná àwọn àfáà bú sáà sí dúró òun mọ̀ pòmí lọ́dọ̀ ọlọ́ọ̀dún àwọn ìlú àǹfọ́lé bá wọn èyí ẹ̀rọ lákùnbọ́n níjàre wo ládà àwọn ti tiẹ̀ o ìwọ́n wà tẹ̀sán táwọn lè ṣe wọ́n lè ṣe kó dàbí irú àfáàfáà mi kìí jẹ́ pé ó níyàwó lé lọ́kọ̀ rẹ bá rí bá wọn ìyàpò lọ lé yìí tí ó ní máa jáwẹ̀ onípo fẹ́ láti pọ̀ pẹ̀lú rẹ̀ ah gbogbo ramadan àǹfààní wà bẹ́ẹ̀ o wọ́n láwọn ní kìíní kan àwọn láwọn òṣèré náà ní kan àwọn ládùúgbà kan irọ́ ni ládùúgbà kankan lẹ́kùn muhammad sallallahu alayhi wa sallam ẹni kan bá ànábì ó ní yára sọ́rọ̀ lọ́ ó ní òṣìṣẹ́ ọlọ́run ọba kọjá halak ó ní mo ti parun mo ti dègbé mo ti ramadan ó ah mo báyàwó mi lò pọ̀ lọ́sàn-án àwẹ̀ mi. àmọ́jú wa bèèrè lọ́rẹ̀ pé àìsẹ́ ìṣòro ọkọ̀ bàtà tó ti kẹ̀ wá ǹjẹ́ o ní ẹrú tó wà sílẹ̀. ó lóun ò ní àmọ́jú sọ̀rọ̀ bá sọ́jà kẹsẹ̀ tí wọ́n tán súnmọ́ ìṣàrọ̀ ìbàdàn bíi tó lè gbà lóṣù méjì. ó lóun lágbára àwọn ìṣòro bàbá rẹ̀ pé ó lóun lágbára. báyìí fún wa tó fún wa ní òfin nìyẹn. tó kì í ṣe pé tó wá nítorí pé àfáà fa ní ọ ẹni kan bẹ tó kà kan irọ́ ni kò sí kankan orí ẹ̀ kò dọ̀wọ́ wa o àbẹ́lọ́mọ Allah a bẹ̀rẹ̀ ọ̀nà jẹ́ kí ìgbẹ̀yìn ẹ̀kú ṣe bí ẹ̀mí wa ọ̀nà jẹ́ ara ẹ̀yìn oṣù ìrẹ́yìn oṣù túmọ̀ sí bí à ń jẹ́ ara ẹ̀kí ẹ̀ ká tẹ̀ mí bí ìgbẹ̀yìn báwọn ara ẹ̀yìn ẹ̀ nígbà jẹ́ pé ìgbàdí àwọn kẹ àwọn ìjàkadì ha ìjàkadì tọ́lọ̀ já rí ẹ̀yìn oṣù àbẹ́lọ́pọ̀lọ́ kó síbẹ̀ fún wa bá ṣe wá sí nínú oṣù náà tí ó ti bọ́ sí ìyọnú ọlọ́run títí ọlọ́run pọ́lọ́pọ̀ ṣe rọ́nù fún wa ẹ̀lẹ́lẹ́ àwọn ọlọ́mọdé kò wá tẹ̀lé láti lọ àyè tí ó bá sì mọ̀ pé wọ́n ti rí oṣù ìdájọ́ fún wọn àwọn ẹgbẹ́ lọ́la pọ́lọ́pọ̀ bá níbi ẹ̀sìn lọ́sọ́lọ́lọ́ السلام عليكم ورحمة الله وبركاته Thank you àwọn nínú mi láti àwọn bíìlì ní ti bí fún akọ́kọ́ jẹ́ ẹ̀rọ tó wà ní ìfẹ́ ẹ̀rọ tó wà rẹ̀ ẹ̀rọ àdìlá. Ah, a ti bẹ̀rẹ̀ náà ní ọ̀rọ̀ a ti bẹ̀rẹ̀ náà ní ah, ìdílé àwọn àwọn àwọn pẹ̀lú ìgbọ̀rọ̀ láti bí láti mọ mú gbọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń bọ̀ fún àwọn ìgbọ̀rọ̀

wọ́n one thousand five hundred ní orí fẹ́ gbígbà ó máa jẹ́bi nínú ìdọ́kùnrin láti ká ká two hundred naira ẹ́ ẹni kò ní tó ní kọ́ọ̀n ní wọ́n fi fẹ́ gbígbà wọ́n ti náà tó lójú níbi tí wọ́n yára ní pàkíyì ọlọ́run ń ṣe rọrùn fún wa. àwọn bá níbi ìwé báyìí dáná wọ́n. Now, Àti ah, láti ìfìláti mọ̀ pé láti ń tọ́ àṣùgbọ̀n. Ìpé ìfọ̀nà àwọn àbẹ̀rẹ̀ kẹ́lẹ̀ náà. Ṣé ìtì àwọn agbẹ́jọ́ wáyé tó ṣe ẹgbẹ́ tuntun ní tiwa? Àbí ń jẹ́ àwọn ìmú òfin ìjọba sọ fún Adékẹ́lọ Kọ́mọ̀ẹ́sì dáadáa, ẹ sọ fún ẹ̀ tó sọ number one ọba fún mi pé àpò yìí lọ́wọ́ láwọn ìgbésàrí wa ṣẹ́wọ́n ti tó àgbàlagbé five thirty نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه أندوى محمد صلى الله عليه وسلم وقواني ẹ̀kọ́ tí a fi gbàgbà tí oṣù Ramadan tí ó wọlé ọlọ́run fífún ṣe ìgbé ànábì ò gbà àwẹ̀ rí kò gba Ramadan rí àbí lẹ́yìn ìgbà tánábì yìí kúrò láyé tán ó ní àwẹ̀ Ramadan wa tó di ìlànà ẹ̀sìn ìgbà ànábì sallallahu alaihi wasallam ti jẹ́ lọ sí ìlú ọdún ò ṣe Ramadan yàn kò sí yàn ọdún ṣe ànábì gba ọdún kejì ẹni pẹ̀lú àwọn sọ̀hábà àwọn mùsùlùmí àkọ́kọ́ ọdún kẹta títí tó fi di ọdún kẹwàá tí wọ́n dé Madina tó túmọ̀ sí pé ànábì sallallahu alaihi wasallam ó gba àwẹ̀ mẹ́sàn-án àwẹ̀ rọmọdáàni mẹ́sàn-án ọdún mẹ́sàn-án lànàbì gbà ẹ̀jẹ̀ àbíra wa bóun náà fi ń wọ́n òsì. tó máa yá tó bá dìjọ́ kẹta mọ̀ bá tẹ̀ ní sọ nọ́mbà jímọ̀ kẹta sísì á máa o jímọ̀ kẹwàá sísì á máa o ọjọ́ alárúgbá sí ọjọ́ alárúgbá ìkẹfà á máa o sábàbí máa ń ṣe tó wá sọ tàbá máa rẹ̀ ní jímọ̀ kẹta á fi ọdún ní alamisi ìtanu àmọ́ kò sí bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ tó ló wá sí tó bá ti di pé sàbáàní bá ti múra àti kásẹ̀lẹ̀ nínú oṣù tá a lò tán yìí oṣù kẹjọ àlẹ́bí mọ́ sọ fún àwọn mùsùlùmí pé ẹ máa retí oṣù ẹ máa wá oṣù ramadan irú ọjọ́ ìní àlẹ́bí ọ̀nà yẹ ẹ wá ẹni bá rí nínú wọn yóò ṣẹ̀ṣẹ̀ wá sọ fánàbí pé ah, èmi rí o ẹnìkan máa rí tí wọ́n àgbà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí abdullahi bin eh, eh, abbas radiyallahu ta'ala anhuma ti sọ onítàrá ànáàfì ìlàlá ó láwọn èèyàn wọ́n ń gbìyànjú àti wá oṣù ramadan fún mọ́ra àìsùhù wà mọ́ òun rí tòun فأخبرت النبي صلى الله عليه وسلم أني رأيته هو صلى الله عليه وسلم لوجي وصام على في الجيرة حوات مولدانه وأمر الناس بصيامه أي أي أي بلاوين gbogbo àwọn ẹ̀rọ tó mẹ́sàn-án tánàbí gbà wọ́n wá oṣù wọ́n sì rí oṣù èyí tí wọ́n rí oṣù wọ́n ka ṣàbáàmì ó pé ọgbọ̀n torí pé oṣù mọ́kàndínlọ́gbọ̀n òun lóṣù twenty nine days ni àmẹ́lò ní ẹ̀rí oṣù báyìí ni mẹ́wàá báyìí ni mẹ́wàá àti báyìí mẹ́sàn-án ó fẹ́ lé ìpamọ́ mẹ́rin àti márùn-ún ó lé mẹ́sàn-án. so mọ́kàndínlọ́gbọ̀n òun ni oṣù níbàámu sí òǹkà ojú ọ̀run òye ni oṣù pa. ṣùgbọ́n nígbà tó bá pé twenty nine ó yẹ kí oṣù míì kó yọ kán bẹ̀rẹ̀ oṣù míì tá a bá ti wá. a rí awa ka a wà ká twenty nine yẹn a fi dọ́kejì a fi kún lókè pé ọgbọ̀n tó gbogbo àwọn sọ̀rọ̀ pátá abubakar ni ọmọrù ni òsùmọ́nù ni ali ni àwọn tó wá lẹ́yìn wọn ni nítorí gbọ́n fi ń gbà wẹ̀ nìyẹn yẹn sì ní sànàbì sọ àná sọlọ bá wà lè sọlọ arábìnrin tó mú lérò yẹn ẹ bẹ̀rẹ̀ awẹ́ ẹ bá ti wà á lérò yẹn ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ àbí ẹ̀dáwà ẹ̀tọ́dún tẹ̀bá ti rí oṣù wọ̀nyí náà ó fún ya àlẹ́ ìfún tẹ́ ẹ̀ bá wá rí látara eruku sánmà eruku dọ́t ó bo sánmà rí oṣù pé ọgbọ̀n kò ń ṣe dáná bí sọ ìjọ ni òṣùwájú ìyọ lókè bẹ́ẹ̀ ni ó ti yọ tó tó pọ̀ sí pé lókùn bàtà sí láti àdébòsùn bá ti mọ̀ ọjọ́ lọ́dọ̀ wa àmọ́ olámọ̀ wò alihamdulilayi olórí gbogbo mùsùlùmí nàìjíríà lẹ́nìí láti ní ìjẹta ló fi ń kéde ẹ̀ tó sọ àwọn mùsùlùmí ẹ máa palẹ̀ mọ́ láti wá oṣù rọmọdánì ní èlé wọ́n ti wá wọ́n ti rí wọ́n kéde tó wọ́n ti rí i ní nàìjíríà nìkan lórí wọ́n rí Nigeria, wọ́n rí saudi wọ́n rí sudan wọ́n rí pakistan wọ́n rí jordan wọ́n rí ní uae emirates dubai wọ́n rí kọ́sọ́ọ̀kù àbí tí wọ́n ti rí nìyẹn kéde ìlú kan so lára àwọn ìlú tó rí làánà wà olórí wa sì kéde láti gbàwẹ̀ lọ́la so ṣàbáàmì ò pé sáàtì àbí ẹ̀ torí pa àti rí oṣù tápẹ́ wọn ò rí lálẹ́ yìí á fi ọ̀la kú ṣàbán ṣàbán wà pé sáàtì ló pọ̀ mọ̀ níwájú àwọn tí wọ́n ní àwọn tí wọ́n ti kéde láti gàbí oṣù méjì sẹ́yìn àbójútó sẹ́yìn wípé ìrọ̀ on the eighteen òun lágbà àwẹ̀ á fi sọdún nígbà báyìí wọ́n ti sọ sọdún náà ní ìmọ̀ tí wọ́n sọ ẹgbẹ́ gbọ́sọ̀gbọ́sọ̀ ni lọ́kùnkùn àti ìdábà ìjókòó látàáyé ìrọ̀ dídí so wọ́n sọ eighteen wọ́n sọ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n tunu àwọn tó sọ ilé àwọn ò wá oṣù mọ́ rárá wọn ò wá oṣù mọ́ èyí táwọn dúró lé ni pé wọ́n pe kíní kan ní astronomical calculation ìyẹn ni àwọn àwọn awòràwọ̀ àwọn awò ẹ̀ àwọn náà ń gbé kàlẹ́ndà tá ń lo kalẹ̀ èyí tí kàlẹ́ndà tó ń gbé kalẹ̀ bá ti mú ìjọ báyìí òun náà ni ìjọ ẹ̀ náà ni so kò ní nípa gbójú òkè ìtọ́ sọ fún wa nìyẹn o ẹ má gbójú òkè mọ ẹ má gbójú wo lọ́lẹ̀ mi. àlẹ́ dàní ẹ má wò ẹ má wò kì mọ́ irú ẹ̀ ni àwọn tí wọ́n sọ pé wọ́n ti pariwo etí tipẹ́tipẹ́ ìdáhùn sọ nìyẹn ṣùgbọ́n lò mọ̀ pé wọ́n rí oṣù ní alẹ́ yìí wọ́n ń wà náà nígbà tí wọ́n rí lálẹ́ yìí ọ̀la ní àwẹ̀ so àwọn tá a bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́la a bẹ̀rẹ̀ àwẹ̀ látara ìpa òfin ànábì mọ́ ìlànà rẹ̀ lórí wíwọlé Ramadan ṣùgbọ́n àwọn kàlẹ́ndà ìfẹ́ ẹnu làwọn lẹ́yìn ń lò ìlànà nù òun nìlànà yẹn olóṣù ní wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé gbogbo ilé ayé lẹ́nìí wọn ò lè rí oṣù ẹ̀dá àpọ̀ ẹ̀wò ní bàtà fún wa káàkálẹ̀ kan sí kọ́tọ́rù wọn lóṣù Jordan wọ́n róṣù Emirates wọ́n róṣù Pakistan wọ́n róṣù Sudan wọ́n róṣù nigeria wọ́n róṣù Saudi Arabia wọ́n róṣù. ẹ̀dá kò jẹ́ mọ́ tó kí a ní gbogbo ní ayé oṣù tuntun olè yọ pé ó dúdú láì gẹ́gẹ́ ọmọ àgbà ìgbà tí àwọn tí wọ́n sọ fún nílùú èkó òjò máa rọ ilé ó sì máa sì ní rójò àìmọye irú ẹ̀ ìgbà míì wọ́n ní eclipse ló ṣẹlẹ̀ pé òṣùpá àti oòrùn wọn ò nígbà fúnra wọn o ìgbà míì sì ní kò ní rí bẹ́ẹ̀ ìgbà míì yóò rí bẹ́ẹ̀ torí ẹ̀ àti ń gbára lé nǹkan tí sáyẹ́ǹsì bá mú wá fún wa ní ọ̀rọ̀ ẹ̀sìn wa ló gbà tẹ́sì ti fún wa ní ìtọ̀nà lórí ẹ̀ ẹ̀bi sáyẹ́ǹsì gbígbà òlé ayé parẹ́ akọ̀kọ́ pé ilé ayé ò ní parẹ́ ni ilé ayé ìparẹ́ ọ̀sẹ̀ sáyẹ́ǹsì àmọ́ nínú Islam ilé ayé parẹ́ tó tóbi délé yìí ẹ̀dá sọ́ra fáwọn onífẹ̀ẹ́ lò ẹ̀ tó sì jẹ́ abẹnugan wọn nílẹ̀ Yorùbá wa òun náà ni mòdìrú àgègè gbogbo eléyìí ìta ìlú àìmọ́ ṣe ìṣọ̀kan àwa mùsùlùmí òun ni ẹ̀yìn náà ìwò ní sí ilé ìkéwú lásán nù ilé ìkéwú àgègè nìkan ilé ìkéwú tó bẹ́ẹ̀ lẹ́yìn báyìí ilé ìkéwú zúwúrà bẹ́ẹ̀ àwọn àdàbíyà bẹ́ẹ̀ wọ́n bẹ lórílẹ̀ ilé tó pọ̀ tó pọ̀ tó pọ̀ rẹpẹtẹ kí ilé tó kàn wá dúró pé tóun bá ti sọ náà ní gbogbo ilẹ̀ ìbá òun gbọ́dọ̀ mọ tẹ̀lé ó lè lọ tẹ́ bá sọ tí ò bá bẹ́ẹ̀ ti mọ òyìn nígbà lọ́wọ́ nígbà ó. then nàìjíríà kan gbogbo wa wà àti yorùbá àtàwùsá àti yíbò owó kan là ń ná owó kan náà là ń ná fúláàgì kan náà ní fúláàgì wa olórí kan náà la ní ìjọba àpapọ̀ wa gbé ẹnìkan dìde ó jẹ́ aṣojú fún àwa mùsùlùmí lórí ọ̀rọ̀ oṣù ẹ dákun ta ló yẹ ká gbọ́rọ̀ sí so tẹ́lì yẹn bá ti sọ fún wọ́n ti rí oṣù eléyìí ni ó so ẹnu àwọn mùsùlùmí nàìjíríà ó so papọ̀ lórí lórí lórí táfù kan ṣùgbọ́n ilé kékan lẹ̀ yorùbá tí wọ́n mọ̀ lẹ̀ ibo tí wọ́n mọ̀ lẹ̀ haúsá ó ní ara o pé àwọ̀ yorùbá àwọ̀ haúsá gbogbo yẹn nìyí ẹ ká ṣọ́ra lórí ìyẹn ṣùgbọ́n pọ̀ ọ̀rọ̀ náà ni wípé nígbà bíbẹ̀rẹ̀ àwẹ̀ ní ọ̀la òun náà ní wípé ó ṣe déédéé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam. náà sáárì a máa dárò sáárì wa jíjẹ dúró ní five fifty eight aago mẹ́fà ó méjì. ìgbà ni ilé ti mọ̀ ilẹ̀ báyìí lọ́la báyìí wọ́n náà mú un. lọ́dọ̀ lẹ́yìn ìwé obìnrin tó bá ibi àjẹrò ohun tó ládùn ìwé pọ̀ sí ìrọ̀pọ̀ yé rọmọdánì ò bá ìyà wá ìrọ̀rùn ló mú dání ìgbà tó ń bọ̀ wọn. òkè mọ́rùn bóyá tó bá jẹ lágùn ni sóró jẹrẹ lọ lára dáadáa tó bá ti di nǹkan bí aago okùn kan bí ogún ìṣẹ́jú àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí ó fi di fáti sí eight bẹ̀rẹ̀ sí ní jẹun oríṣi wọn báyìí fáti sí èdè wọlé mi ó rí pé ara fi sí ẹ gan yóò rí ṣẹṣẹ ju ẹni tó ti jẹ látàgbọ mẹ́rin lọ òní lágbo mẹ́rin aago márùn-ún wọn lọ́nú mọ́lẹ̀ ẹ alágbo mẹ́fà lójú wo kéde ẹni wo ẹni wo lẹ̀ alábi sàlámà àwọn àlùfáà ní ó ní láyé ẹ̀dá náà tó bìlùkẹ́ yìí orí ọlọ́run ò ní máa fún àwọn mùsùlùmí rù máa àjàlú àlẹ́fẹ́tọ́rọ̀ àkàrò àfọ̀rọ̀ lókùgbà tí a bá ń lọ́ra jẹtaari orí ọlọ́run ò ní kò ní fi wálẹ̀ so torí ẹ̀ àmẹ́rin sọ̀rọ̀ aláṣọ́ra máa ń lọ́ra jẹtaari ló ń lọ rẹ̀ láàrin tó jẹtaari náà àti wọ́n pè é àpò kékeré àlọ́wà bẹ́ẹ̀ yóò sì kìí láti yìí tí máa ń dára sínú ìmọ̀ kánjú sínú ìmọ̀ òrúwọ̀ báyìí àṣìlò ni kéjì tó wọ̀ lẹ́yìn ilé alájí ìmọ̀ kó ìyẹn gọ́rùn tóru bá wọ̀ lẹ́yìn ilé ọ̀sẹ̀ eléyìí tó rí tó wá jẹun tán tó wá padà wáyọ padà òjíjẹ gbèsè àwẹ̀ so àbẹ́yìn tó ti wọ̀ tóru wọ̀ tó bá ti lè wọ̀ gbàrà báyìí ká sínú torí pé báwo ẹ̀ sínú kò sí ládàá kankan tó wà fún wa mọ́ tóòrù bá ti lè wọ̀ gbogbo àgbà wẹ̀ àti sínú lọ́dọ̀ ọlọ́ torí ẹ̀ àlàyé tó ń bẹ lórí ilé òun náà nìyẹn five sixty eight òun ni ká máa pé asọ́lá àti fáyọ̀ mi náà náà ẹ̀yin bàbá wa ìyá wa sábà wà tó táà ń lọ yìí àánú ò rí i pé ojú ọjọ́ yí padà ojú ọjọ́ yí padà tí o bá ti di lọ bí to seven ẹ̀ ẹ̀ ní ti máa rí fìrífìrí mọ́lẹ̀ bẹ́ẹ̀ gbàdí kẹrí bẹ́ẹ̀ sábà ti káṣùbà sábà yìí nígbà bíi agogo àwọn àbọ̀ nígbà míì àbágo mẹ́fà kùbí jẹ́jú náà lógún ẹ̀ lẹ́ẹ̀tì máa rí fìrífìrí mọ́lẹ̀ tó wà níbi six mọ́ patrick ilẹ̀ ti mọ́ òrùn ní ojú yọ ẹ̀ẹ́dì ní tuntun báláwo but nísìn tó bá kínu tó bá sùn láago márùn tó bá jí láago mẹ́fà nísìn ó tó bá dé gúntà náà wẹ́dà ti change so gbogbo ọjọ́ bá ti ń yí padà òun ló máa ń yí fa sábàbí tí àtòun náà máa ń yí padà láì fi máa pa lórí àsìkò kan pé eré nù. ìbéèrè mi ni pé ìjẹ́ ìṣesí bàbá bọ àwọn oníbíyà nínú Ramadan ní ṣe bàbá rí àwọn oníbíyà náà bàbá ṣe tó lórí àtẹrẹ àbẹ̀wò nínú Ramadan àwọn tó tún àwọn oníbíyà kan máa ń tún lẹ́kọ̀ọ́ sọ́ọ̀tì níbi táwọn mọ̀lẹ́kẹ́ ń gbé àwọn àgbà nínú ìdílé tó dúró ìjẹ́ṣẹ́ tí oníṣẹ́ ọba ń ṣe irú ìṣe sí ẹ̀fá náà yẹn ní pé jẹ́ àwọn amọ̀lẹ́kẹ́ oníṣẹ́ náà lè máa bá wà sí. ẹ gbígbà gbólóhùn gbígbà yẹn ni problem wọ́n gbé wà sí lọ sí ilé kí àwọn ọmọlẹ́kẹ́ tó dáa ni àwọn gbólóhùn gbígbà yẹn ó ní ilẹ̀ torí pé ó fẹ́ dàbẹ́ ni pé wọ́n ń ta wà sí nǹkan a mọ àwọn ẹlẹgbẹ́ tó yẹ pé wọ́n ní ọmọ ẹlẹgbẹ́ tó bá gba wáàdì ten thousand ni ẹgbẹ́ wọn lè yí níta wáàdì nù ẹ ten thousand kódà àrí ibò kan lórí ilé tó lọ gba wáàdì pàtó lówó ẹ̀ lọ́wọ́ so ìyẹn ni ká mú kúrò ń bẹ̀ ìsáburú bẹ̀ ká bá ní àwọn ọmọ ẹlẹgbẹ́ tó káwá wọn gbó wà sí lọ sílé ọmọ tí ń pọ̀ kan ká lọ sí wà sílẹ̀ káwọn òbí ẹ̀ àwọn náà jáde ara ilé ara àdúgbò fámílì wọn gbọ́ wà sí ọ̀sán àbúrúbẹ̀ àbúrúbẹ̀ sábà níbi tí tẹ̀lé láì fún lẹ́kẹ́ wọ́n lè gbà àmọ́ ibi tí wàhálà wà láti sọ fún wa lẹ́ẹ̀kan wọ́n ń ta wáàsí ọmọ tí tóbìnrin ò bá lówó láti gba wáàsí no way eléyìí ò dá kò dá ara bó ṣe wulẹ̀ kó mọ̀ so kágbó àti lọ sílé kí àwọn ọmọ fast is a good uh, development ní tó dáa ni torí pé àwọn òbí wọn àwọn náà nídìí wá sí gbogbo ẹ̀kọ́ kéwú táwọn káwọn ọmọ káwọn òbí ò ní kà fún alẹ́bí tí wà sí fún wọn níbẹ̀ yóò wọrí àmọ́ yóò wà ní pé ẹ̀hẹ́ tí wà sí yẹn dá tíkẹ́ẹ̀tì eléyìí ò dáa ìyẹn ni ká yọ kúrò níbẹ̀ tàbá organize lecture yẹn nìyí tó bá fẹ́ fún wa lẹ́bùn wọ́n fẹ́ fún wọn lé kí ó ní sọ́dákọ̀ wọ́n fẹ́ fún wa ní sàárà kò sábùrú mẹ́ wọ́n fún wa tàbá tó béèrè náà kò sábùrú mẹ́ a lè gba ìrànlọ́wọ́ fún lé kí ó àmọ́ ó ti tẹ́tẹ́ ń ta ọgbọ̀n ẹni tó bá bàbá àti o ó tẹ́ tàbí ní ló gbọ́dọ̀ mọ́ owó àti o ọmọ ilé tó bá lè délé wọn ni rárá tó bí ìbá ti lówó àní àní tó wà tí wọ́n ti lóyún ní ìgbà títí ní láti ní ọjọ́ ìgbà mi pọ̀ sí. pápá lọ́wọ́ tó ṣe ní àgbẹ̀ ní bí mo ní ọ̀rọ̀ tó ń